أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولو ọba tí ó sọ wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfá abdulgani al-maqdisi ọlọ́run bá kí ó yọ́nú sí ó wà lórí ọ̀rọ̀ lórí ahkamu zakat àwọn àdájọ́ zakaiyo lónìí a ó sọ̀rọ̀ lórí bayanu ahlu zakat àwọn wo ni a ó fún ní zakat lórí eléyìí afọ́wò mú hadith kàwájú aya alqur'ani tí ó wá nínú súratu tauba tọ́lọ̀ ọba sọ pé innama sadaqatu lilfuqara walmasakin والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم وأهل الزكاة thamaniya èyí ni pé ọlọ́run bá sọnù tíra rẹ̀ pé innama sadaqatu lil fuqara sadaqa fún àwọn aláìní ni wal masakin àti àwọn miskin aláìní lọ́nà wal amilina alayha àti àwọn tó ń ṣiṣẹ́ lórí zaka gbígbà wal mu'allafati qulubuhum àti àwọn tí à ń ràn kàn wípé wọ́n gba ẹ̀sìn Islam tí a bá fún wọn ní nínú owó zaka wafir riqab àti ká múnú owó zaka láti fi tú okùn ẹrú lọ́rùn ẹrú walgharimin àtẹni ó jẹ gbèsè tí òrówó ẹ̀san ká san nínú owó zaka náà wa fi sabilillah àti àwọn tí wọ́n ń jagun ẹ̀sìn kí a fún wọn lówó torí àti ìrọ̀rùn àti jagun ẹ̀sìn náà yálà láti ra àwọn nǹkan ẹ̀jà àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tí olùjagun ẹ̀sìn tó máa need wọ́bìnì sabil bẹ́ẹ̀ ni ẹni tí ó wà lórí ìrìn àjò so àwọn tí àwọn ìran mẹ́jọ tí sàkáyí yọ tó tọ́ sí ni faridatan min Allah ọ̀ranyàn ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba والله عليم حكيم ọlọ́wọ́n ọba alalim olùmọ́ni hakim ọ̀jọ̀gbọ́n ni aya yìí hadithi wá nínú abu dawud láti ọ̀dọ̀ harith ibn zayyad ibn harith as-sada'i ó sọ pé ataitu rasulallah sallallahu alaihi wasallam fabayatuhu fadhakara hadithan tawila mo wá sí ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam láti ṣe mubaya fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nínú tó sọ́nà àdísì náà fa atahu rajulun lárákùnrin kan bá wá faqala a'tini mina sadaqa fún mi nínú sadaqa ẹni pé ó sọ fún ànábì sallallahu alayhi wa sallam kí ànábì sallallahu alayhi sallam kó fóun nínú sadaqa faqala lahu rasulullahi sallallahu alayhi wa sallam ní anabi sallallahu alayhi wa sallam ló bá sọ fún pé inna allaha ta'ala lam yarda bi hukmi nabiyyin wala ghayrihi fi sadaqat ọlọ́run ọba ọba àlékè ọlá kò gbà kí ó dá ànábì kan dá láti ṣe ìdájọ́ lórí zaka yíyọ wàlá gáìrì àbí ànábì míì tí abẹ́lò míì tí kìí ṣe gan fún rẹ̀ èyí ni pé àbí màláíkà níbi ọ̀rọ̀ zaka yíyọ hatta hakama fiha àfìgbà tí ọlọ́run bá gan fún rẹ̀ tó ṣe ìdájọ́ zaka huwa fúnra rẹ̀ fàjàzá àhá thamaniyata àjíza ó wá pín sí ọ̀nà mẹ́jọ fa in kunta min tilkal àjíza tó bá wà nínú àwọn ọ̀ràn mẹ́jọ tọ́lọ̀ ń pín wípé ká fún ní zaka àtọ́ ìtùkà haqqaka máa fún ọ ní ìwọ̀ rẹ̀ so níbi ohun tí àdìsí mú wa ni pé ọlọ́run ò gbà kọ́yẹ́ pé ànábì gan fúnra ẹ̀ ló máa ṣe ìdájọ́ àwọn oláàfún ní zaka ọlọ́run gan fúnra ẹ̀ ló sọ ta ni àwọn tí a fún ní zaka náà lẹ́yìn ìgbà tí a bá gba zaka ọ̀run tán ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé innama sadaqat kẹlima innama èyí ni pé kẹlima ni tí a fi máa ń ṣe asru èyí ni pé ọ̀wẹ́n tí a bá dárúkọ ọwọ́ rẹ̀ náà ni a máa dúó lórí à ní kọjá bẹ̀ ni tó ẹkùn tí ń bá ní zaidun innama zaidun mo ní arákùnrin ẹyọ kan zaid ẹni pé nínú ọ̀pọ̀ àwọn èèyàn ó nìkan ni ọ̀dọ́mọkùnrin so asùrù yẹn ẹlòmí ò tún lè wọ́ mọ́ tí ń bá ní innamal karim hatim olùtọrẹ òní hatim èyí ni pé kò sẹ́lòmíì tí ń jólùtọrẹ má àyàfi hatim so ọ̀rọ̀ ọlọ́run tó ní innamas sadaqat èyí ni pé ọwọ́ àwọn tí wọ́n ní ìpín nínú sádàkà yìí àwọn ni alfukara àwọn mẹ́jọ tí ọlọ́run ọba tí tó kà so èyí ni pé sádàkà yẹn mahsur ala haulahi thamaniya èyí pé sádàkà yẹn ó dá dúró lórí àwọn ìran mẹ́jọ yẹn gbogbo ohun tí ìbá ti ṣe ọ̀kan nínú àwọn ìran mẹ́jọ yẹn a ò lè yọ nínú owó zakaka fún wọn so àwọn eléyìí àwọn ni ìran mẹ́jọ tí ọlọ́run sọ pé a ó fún ní zaka alákọ̀ọ́kọ́ ni wọn lil ó ní fún aláìní al fuqara ẹni pé jam'u fakir ni fuqara wa huwa man lahu adna shay min al-mal ẹni tí ó ní nǹkan bíntín nínú owó aw huwa man la yamliku mala alladhi yaqumu bi hajatihi daruriyya àbí ẹni tó ní oúnjẹ tó ní kò ní nǹkan ju ẹni pé kò ní owó tí ó lè tọ́jú rẹ̀ lórí àwọn nǹkan tó ní bùkátà sí tó jẹ́ essential commodities fún tó lè fi gbé tó lè fi ṣe ìsẹ̀mí nínú makel àwọn jíjẹ wọ mashrab àbí mímu wọ malbas àti tí ó wọ̀ sára wọ maskan àti ilé tí ó gbé ẹn tí ò ní gbogbo orú nǹkan báyìí tí ó tó ò ní fàkír àwọn míì sọ pé huwa man lam yajid nisfal kifaya wọ́n ní ẹni tí ò ní ìdajì tó lè tó láti fi gbé ilé ayé ẹ̀rú so níbi huwa ashaddu hajata minal masakin ó ní bùkátà ju miskin lọ torí pé wọ́n ní torí pé Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ so bíbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó fi hàn pé òun lẹni tó ní bùkátà sí zaka miskin gan lọ fún rẹ̀ àwọn míì wọ́n sọ pé innal faqir huwa alladhi la yajidu shay'an fa huwa ma'dum faqir ó lẹ́ni tí ò ní nǹkan kan pẹ́ẹ̀pẹ́ wal miskin huwa man yamliku shay'an walakinahu la yakfi miskin ó lẹ́ni tó ní nǹkan ṣùgbọ́n kò tó kò tó ní ti tó naturally kìí ṣe pé ní títí o bùkátà tiẹ̀ torí ẹlòmíì obìá ni. Tito, n tó lè tó èèyàn méjì ó lè bá tó nìkan ṣoṣo but naturally kò tó torí pé gbogbo ẹnikẹ́ni tá a bá máa fún nírú nǹkan bẹ́ẹ̀ kò ní tó wọn náà lóòótọ́ ni so miskin ó lẹ́ni tí ó ní nǹkan kan fakir ó lẹ́ni tó ní afwan fakir ó lẹ́ni tí ó ní nǹkan kan miskin ó lẹ́ni tó ní tí ó tó kò ní lè tó wọ́n ní ìdí eléyìí ni pé ọlọ́run bá sọ nínú al-Qur'an ni pé wa amma as-safinatu fakanat li masakina ya'maluna fil bahr ṣùgbọ́n ọkọ̀ ojú omi yun ti àwọn miskin ni tí wọ́n ń ṣiṣẹ́ lórí omi ẹni ó ní ọkọ̀ ojú omi <laughs> ṣe ò ní nǹkan ó ní nǹkan ṣùgbọ́n ìdí tó fi jẹ́ miskin ni pé ohun tí ọkọ̀ ojú omi yìí ń pa kò lè tó wọn so ìdí inú tọ́lọ́run fi kà wọ́n sí miskin so that is why tó fi jẹ́ pé miskin ẹni ó ní tí ò tó ni ṣùgbọ́n fakir ẹni tí ò ní pẹ́ẹ̀pẹ́ so nígbà tó jẹ́ pé àwọn eléyìí wọ́n ní ọkọ̀ ojú omi wọ́n ní nǹkan ṣùgbọ́n tí wọ́n ní ò lè tó wọn ìdí inú tí ọlọ́run fi pè wọ́n ní miskin so alákọ̀ọ́kọ́ nù fakir ẹni tí ò ní nǹkan kan eléyẹn á mú nínú owó zaka á fún ẹlẹ́ẹ̀kejì ó ní almasakin eléyìn jam'u miskin ó ní ẹni tí ò ní tí ó tó tó sì jẹ́ pé kí ó tó lè rí tí ó tó yún àfi kó tọrọ torí àti gbọ́ bùkátà rẹ̀ so irú eléyẹn kápá lọ́wọ́ mọ́ láti má tọrọ ká fún nínú owó zaka lẹ́anna ìhtìyájú ila gairi askana wa dhallahu kelma miskin miskin láti maskana ni ó ní iyẹpẹrẹ so bùkátà tó ní nígbàtí ó bá tẹ́wọ́ sí àwọn èèyàn sẹ́ẹ̀mọ́ kó ti yẹpẹrẹ ara ẹnu fún ẹni tí ó fún so ká fi ka lọ́wọ́ kò láti má yẹpẹrẹ ara ẹ̀ ká fún ní owó nínú zaka eléyẹ ni almiskin so ká fún wọn àwọn eléyẹ ni ìjọ méjì nínú àwọn ìjọ tí ọlọ́run ní ká fún ní zaka bó tilẹ̀ jẹ́ pé àwọn àfà wọ́n ṣe fami ń fọ́ tó pọ̀ lórí ọ̀rọ̀ miskin àti fakil. ṣùgbọ́n kò sáǹfààní nínú ẹ̀ torí pé ìran méjèèjì náà lọ́lọ́ ní kí a fún ní zaka ìbáyẹ̀pọ̀ lọ́ ní ká mọ́ fẹ́ nìkan ká fẹ́ nìkan ni ibẹ̀ ni ìyàn ọba ti sàǹfààní ṣùgbọ́n bí àwọn méjèèjì náà lọ́lọ́run kọ́kọ́ dákọ àwọn náà lọ́lọ́run kọ́kọ́ sọ pé zaka tọ́ sí so miskin lèyàn o ẹni tí ò ní pẹ́ẹ̀pẹ́ ni o ẹni tó ní tí ò tó ní o gbogbo owó tí wùlẹ̀ ọjẹ́ aláìnílò náà so ká fún ní zaka ìran ẹlẹ́ẹ̀kẹta al-amilina alayha ẹni tó ń ṣiṣẹ́ lórí zaka yíyọ yẹn torí pé zaka yíyọ kì í so ń tá a dá èèyàn dá láti yọ fún rẹ̀ hikma tó ń mẹ́ńbẹ́ à ń bọ̀ wá sọ ìjọba ní máa gba zaka imam aṣíwájú ní gba zaka lọ́wọ́ àwọn èèyàn kì í sì sóhun gangan fúnra ẹni ó jáde lọ láti lọ gba tá a bá ní ọba kọ́lé ọba kọ́ ni bíríkìlà tó kọ́lé ó fún òṣìṣẹ́ nílé kíkọ́ ni so imam yóò gba zaka ẹni pé yóò ran àwọn tí yóò lọ gba zaka yẹn tó bá gbàdé ọ̀dọ̀ rẹ̀ wọn kò wá baitul mal òní zaka máa wà láti inú baitul mal láti wá máa fún àwọn tí ó tọ́ sí so àwọn tó wá ń ṣiṣẹ́ lórí zaka yíyọ yẹn àwọn tó ń gbà àtàwọn tó ń kọ́ọ́lẹ̀ àtàwọn tó ń ṣìṣòro rẹ̀ bíi secretary nìyẹn àtàwọn tí wọ́n ń sọ ilé owó gbogbo orú àwọn yẹn sìn á fún wọn ní zaka ìdí tó fi ṣe pàtàkì lápẹ́ a máa fún wọn wọ́n jẹ́ tó lówó ni o wọn ò jẹ́ ń tó lówó ni o tálíkà ni wọ́n wọn kìí ṣe tálíkà o á fún wọn torí kó lè jẹ́ pé responsibility ni ṣùgbọ́n tó wáyé pé téèyàn máa ṣe fún voluntarily kò ní ṣe jẹ́ tó tó pé torí pé volunteer lòun but ẹni tí a fún ní Eh, ẹ̀san lórí iṣẹ́ tó ṣe ó ti di responsibility fún kó ṣe dáadáa so ìdínú tó fi jẹ́ pé ẹni tó bá ń ṣiṣẹ́ yíyọ zaka kódà bó lówó lọ á fún nínú zaka owó iṣẹ́ rẹ̀ owó iṣẹ́ tó ṣe kódà bó jẹ́ pé òun jẹ́ kìí ṣe fakir kìí sì ṣe miskin á fún ní owó iṣẹ́ tó ṣe Ànábì sallallahu alaihi wasallam ó rán Umar láti lọ gba zaka bẹ̀tí nígbà tí na, Umar gba sàgádé ó yọ nínú owó zaka fún ipé owó iṣẹ́ rẹ̀ ni so èdè inú tó fi ṣe pàtàkì tó yẹ pé a ní àwọn òṣìṣẹ́ tí wọ́n máa gba zaka òǹjọ torí pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ náà ń ṣe so tó bá ń ṣe níṣẹ́ responsibility ni so tó bá pé voluntarily ni wọ́n ní ṣiṣẹ́ náà kò dáa bákan náà ó ṣe pàtàkì kó jẹ́ pé baitulmal lèyìn ó ti lọ máa gbowó kì í sọwọ́ àwọn àwọn olówó torí pé tí n bá wà lẹ́yìn ara àwọn tí wọ́n fún ní zakansin pé ọ̀dà lágbájá lọ sílé rẹ̀ lọ gba zakọ̀wẹ̀ nígbà mọ́ lọ àwọn ọmọ rẹ̀ rí mi wípé mo wá gba owó lọ́wọ́ bàbá wọn òun náà mọ̀ wò mí lórí wo lórí ẹni tí ó wá gba tó wá tẹwọ́ fóun tó wá gba zaka ìyẹpẹrẹ tá jà fún ipe kí àwọn kọ́ bá àwọn fakir àtàwọn miskin ó ti bá àwọn ọmọ olówó wọn mọ̀ wo àwọn ọmọ tálíkà pé àwọn lájùlọ lórí wọn ipe ọ̀dọ̀ wọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ bàbá àwọn ni bàbá ti ń gbowó fún wọn jẹun so nǹkan lè ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ méjèèjì wọn fi búra wọn kí ọwọ́ nǹkan kan tiẹ̀ wá ṣẹlẹ̀ láàrin tálíkà tí ń gba zàká lọ́wọ́ olówó òun náà lè fi bu ìpèsè bẹ́ẹ̀ mò ń jẹ́ fún ọ so ìdínú tó fi ṣe pàtàkì láti jẹ́ pé láti inú ilé baitul ìjọba gbogbogbò so kò sí rẹ̀gùn lórí ẹnìkan ìwọ ọlọ́run ọba ni ọlọ́run ló ṣe ní ìwọ lórí rẹ lórí títí ẹ olówó ọ̀ràn ẹ̀yẹn ní fún ọkọ̀ fílẹ̀ so ọlọ́run náà ló ṣe ní fàrídọ̀ fún mi náà láti gbàá so kò ní sí pé ẹnìkan máa ní àjùlọ lórí ẹnìkan mọ́ ìdínú tó fi ṣe pàtàkì ó jẹ́ pé zaka yíyọ kágbé lọ sí baitilmal láti baitilmal ni ó ti wá máa lọ sí ọwọ́ àwọn tálíkà so àìsí yẹn òun ló jẹ́ kí al'amari zaka lónìí kó má lójú bẹ́ẹ̀ ni àwọn gard àwọn àwọn aim objectives kó lè má ka pẹ́ẹ̀pẹ́ torí pé àwọn olówó ìfẹ́ inú ni wọ́n ń ṣe láti fi yọ zakọ́n àwọn tí wọ́n ń gbà náà bí ìgbà táwọn náà tán rọ àwọn tán yẹpẹrẹ ara wọn ni torí pé yóò pinlé wọn lọ́wọ́ ni kò sì máa kí ni bùkátà òǹkálùkù ṣùgbọ́n tó bá pé jọba ni ó máa kí ni bùkátà òǹkálùkù ó ní ó fún déédé gbígbọ́ bùkátà tó bá wà lẹ̀ tí ó sí yóò fún ní tí ó dín wàhálà rẹ̀ kù so ìdínú tó fi jẹ́ pé ó ṣe pàtàkì kọ́ pé imam ni ó máa fún ni ó máa gba zakat náà ẹlẹ́ẹ̀kẹrin walmu'allafatu qulubuhum àwọn yìí àwọn ni tí àwọn tí àrán kà pé bóyá wọ́n gba ẹ̀sìn ó pín sí méjì yálà láti fi dín ìpalára tó ń pa Islam lára tá fi ti dínkù àbí láti fà wọ́n sínú Islam gan fún rẹ̀ so àwọn yìí wọ́n pín lóríṣiríṣi gbogbo wọn kèfèrí ni wọ́n ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní pé à ń wò pé tá a bá fún tá bá fún gbogbo orú ìpalára tí ń pa Islam lára ó lè dínkù àbí à ń wò pé tá a bá fún ní owó zaka ó lè kúkú kó lè tìtorí ẹ̀ gba ẹ̀sìn gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe fún Safwan ibn Umayya anabi sallallahu alayhi wa sallam fún nínú ganima Hunain Safwan yìí lásìkò náà kèfèrí ni ṣùgbọ́n lẹ́yìn gba anabi sallallahu alayhi wa tó fún ní zaka ó wá gbẹ̀sìn so ó wá ń sọ wípé làkọ́dẹ̀ àtọ́ni nàbíyà sallallahu alayhi wa wàkánà abghadun nasi ilayya anabi sallallahu alayhi wa sallam ó ń fún mi ní zaka lásìkò ìgbà tó yẹ pé ó ní ẹni tí mo fi bínú sí jù tí inú rẹ̀ ń bí mi jù famazala yu'tini tó ń ti bẹ́ẹ̀ náà ó tún fún mi náà ni ó tún fún mi hatta aslamtu títí mo fi gbẹ̀sìn wa innahu la ahabbu an-nasi ilayya ní ìsìn òun lẹni tí mo nífẹ̀ẹ́ sí jù so níbi irú àwọn báyìí ló ni a lè fún ní zaka ẹni tí a bá ń ran kan pé ó lè dín pípa lára ẹ̀sìn ó lè dínkù tá a bá ń fún lówó àbí ẹni tá a rò pé ó lè gba ẹ̀sìn lẹ́yìn tí a bá ń fún nínú owó zaka bákan nínú àwọn tí àwọn mu'allafatul àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn tó yẹ pé ẹsẹ̀ wọn tí ì ló nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí irú àwọn tó máa ń gbẹ̀sìn lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé àwọn tó ń gbẹ̀sìn nínú nílẹ̀ Europe àbí America torí àwọn yẹn wọ́n ń gbẹ̀sìn lórí basira ni ṣùgbọ́n àwọn tó ń gbẹ̀sìn ní ọ̀dọ̀ wa ń bí ọ̀pọ̀ tí kì í bá ṣe pé àbáràn lọ́wọ́ ó lè má pẹ́ nínú ẹ̀sìn yìí yóò fi ẹ̀sìn lẹ̀ yóò tún padà sínú ẹ̀sìn rẹ̀ torí pé àwọn ẹlẹ́sìn kejì àwọn tẹ̀lé bó ti wulẹ̀ ó dé wọ́n tẹ̀lé gbogbo tí ń bá sì ń fẹ́ wọ́n fún torí àwọn nǹkan tí ń fún wọn fún yẹn ó lè padà pé àyọ̀bọ́ <laughs> wàhálà ìyà ọ̀tọ̀ sí ìyà ọ̀dá lára kóhun kúkú padà sí ibi tó ń wà tẹ́lẹ̀ so kò sí aburú kọ́ pé àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn ká ná fún wọn nínú owó zakata àwọn èèyàn yọ torí àti mú ẹsẹ̀ wọn rinlẹ̀ sórí so, ẹ̀sìn islam irú àpèjúwe eléyìí anabi sallallahu alayhi wa sallam ó fún akra ibn habis àti ìjọ uyeyna ibn hisni àti ìjọ zarqan ibn badr ó fún wọn ní zaka torí pé àkọ́kọ́ náà wọ́n ní asíwájú ni wọ́n nù jọ wọn lálàkọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tí ẹsẹ̀ wọn bá lè rinlẹ̀ lórí Islam àwọn tí wọ́n jẹ́ aṣíwájú lórí lé lórí ní ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní gbogbo wọn fi gbẹ̀sìn torí pé ọ̀pọ̀ ọgbà àwọn tí aṣíwájú àwọn tó bẹ lábẹ́ òní wọ́n tẹ̀lé gbogbo bí tó bá yí sí náà wọ́n yí sí so tóun bá lè gba ẹ̀sìn tẹ́sẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa gbogbo àwọn tí ń ṣe aṣíwájú lórí rẹ̀ gbogbo àwọn làwọn náà máa gba ẹ̀sìn náà so ìdínú tí anabi sallallahu alayhi wa sallam tó fi máa ń fún irú àwọn báyẹn hadith wa wà nù bukhari àti muslim láti ọ̀dọ̀ sa'id ah, sa'id ah, abi sa'id al-khudri ọlọ́run ọba kí ó yọ sínú sí ó ní anabi sallallahu alayhi wa sallam ó rán sayidina ali radiyallahu anhu lọ sí yaman nígbàtí ó lọ sí yaman láti lọ gba àwọn zaka tí wọ́n kójọ ní Yemen nígbà wọ́n gbàdé gbogbo zaka tán kó wá láti Yemen yẹn àwọn èèyàn mẹ́rin péré lọ lànàbí sàásẹ́là pín fún nínú wọn ni Aqra àti Uyayna àti Alqama àti Zaid at-Ta'i ànàbí fún wọn torí pé aṣíwájú nínú wọn nínú ìjọ wọn láwọn Quraish ló wọ́n bá sọ pé àtúntí sanadida nejd wàtẹ̀dẹ̀rùnà ó fún àwọn asíwájú nejd ní zaka ó fi àwálẹ̀ lànàbí sallallahu alaihi wasallam ló bá sọ fún wọn pé inni innama fa'altu dhalika li ata'allafahu mo ṣe báyìí torí pé kí n lè fa ọkàn wọn sínú ẹ̀sìn islam ni níbi tán ti ń sọyún lọ lárákùnrin kan bá dìde lọ́wọ́ wá ó nírùngbọ̀n ó farun kọ́lùkọ́bò <laughs> ah, kí ni wọ́n pè Yorùbá màálù bò <laughs> màálù lè rọlá <laughs> so ọ́sàfárí ó wá pẹ̀lú ṣòkòtò rẹ̀ gbẹ́ńpé nisfo sakain èyàn ti rí èyàn ti mọ̀ pé súnnà ni nígbà tó dé ló wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ittaqillah ya muhammad bẹ̀rù ọlọ́run wọ anabi wọ muhammad àkọ́kọ́ a rí pé ẹsẹ̀ méjì ló dá mẹ́wọ̀n ọlọ́run ní ká ṣe àpọ́nlé anabi sallallahu alayhi wa sallam ipe a kọ́dọ̀ pé anabi ní ìpè tá à pera wa ìdínú táwọn sàábí ànẹ́bí sàásẹ́lẹ̀ tí wọ́n sọ pé ya Rasulullah àpáwọn olórin ìsìntán láwọn yin ànẹ́bí sàásẹ́lẹ̀ tí wọ́n máa dákọ̀ ànẹ́bí wípé ya Muhammadu ya Muhammadu ya Muhammadu ó tún sọ pé fún ànẹ́bí sàásẹ́lẹ̀ ìtàkìlà bẹ̀rù ọlọ́run sí ni ànẹ́bí sàásẹ́lẹ̀ bá sọ pé faman yuti'illah in asaitu eléwọ̀n ni ó tiẹ̀ wá ní ọ tẹ̀lé ọlọ́run ní ọ gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu tẹ́mi bá kọ ọ̀rọ̀ sọlọ́run lẹ́nu àyà àmánu ní àlà ahli ardi wà láta àmánu ní ọlọ́run bá fi ọkàn tán mi lórí gbogbo àwọn ìjọ tó wà lórí ayé pátá ìwọ ní fọkàn tán mi gbogbo ń tánà bí ń sọ kò wọlé tí lọ́ba dìde lọ́ba ń bínú lọ lọ́kànnú àwọn sàábẹ́ anábì sallallahu alayhi wa sallam àfáàní àwọn ráwí ní yarawna annahu Khalid ibn Walid àwọn kan wò bá pé Khalid ọmọ Walid olóní ìwọ anẹ́bìsà sallam fún láṣẹ kí n sọ orí ẹ̀ kalẹ̀ jẹ́ anẹ́bìsà sallam bá ní àà fílẹ̀ inna mi dọ́dọ̀ì hádà qawman yaqra'una al-Qur'an nínú àrọ́mọdọ́mọ eléyìí nínú àwọn ìjọ rẹ̀ àwọn kàbílà rẹ̀ àwọn kan bọ̀ wá nínú wọn tó yẹ pé wọ́n máa ka alukur'an la yujawizu hanajirahum kíka alukur'an tán kan ọwọ́ bí tó dé ní makogoro wọn nìkan tí ń jáde ibẹ̀ náà ni kur'an dé kò lè wọnú ọkàn wọn látẹnu títí ń jáde ọwọ́ makogoro ń bí ló ti dúó kò ní wọnú ọkàn wọn yaqtuluna ahlal islam musulumi ni wọ́n máa pa àwọn táwọn wí wọ́n máa pa mùsùlùmí ni wa yad'una ahla awthan àwọn tó ń bọ́gi bọ̀ ọ̀pẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ ọ̀rẹ́ ni wọ́n wọn ò ní pa wọ́n yamruquna min al-islam kama yamruqu as-sahmu min wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn islam gẹ́gẹ́ bí ọfà bó ti ń jáde kúrò níbi ọkọ̀ rẹ̀ tí a bá fà bẹ́ẹ̀ ni wọ́n sì máa jáde kúrò nínú ẹ̀sìn islam la'in adraktuhum tí ń bá lè wà láyé tí ìjọ náà fi dé la'aqtulannahum qatla adin ní ìbá pa wọ́n nípa tọ́lọ̀ ń pa àwọn àádá àwọn ìjọ ad àwọn ìjọ anabi Hud àwọn owó láwá làwọn ilé wọ́n máa fárí wọ́n máa fárí wọ́n sì máa wọ ní sùsàkẹ́yìn bẹ́ẹ̀ ni nínú àdísì mi anábì ni tí ẹ bá rí ìrun wọn ẹ wò pẹ́yìn ò kírun pẹ́ẹ̀pẹ́ bí ìgbà tó pẹ́yìn ẹ̀yìn ò kírun ni tẹ́ bá rí ìrun wọn wọ́n sì máa ka Qur'an kò dé kò ju wọn lọ so àwọn afáà ni àwọn àjọ náà gbà tán dé ó fi hàn pé àwọn ni khawarij àwọn ni ìjọ khawarij torí ẹni tó jẹ́ bí olórí wọn láti inú ìjọ yẹn ló ti wá pàápàá gan wọ́n ní nígbàtí kìíní yẹn ṣẹlẹ̀ nígbàtí àwọn ìjọ méjì yẹn tó kù lẹ́yìn Sayyidina Umar tí àwọn Khawarij náà tán lọ sí Harura ẹni ó jẹ́ aṣíwájú wọn alákọ̀ọ́kọ́ ó ń gangan ní ọkùnrin tí Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ fún ó ń gangan fún rẹ̀ ó òun ló ṣe aṣíwájú àwọn arákùnrin náà àwọn ìjọ yẹn àwọn khawarij eléyìí ló fi hàn pé ìjọ khawarij yẹn ni ó ní hadith anabisa asalam ló ń rí fa sí almuhim níbi ni pé anabisa asalam fún àwọn ìjọ yìí àwọn mẹ́rin ní gbogbo owó zakatan pátá torí àti fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn islam yàtọ̀ sáwọn nìkan torí pé aṣíwájú ni wọ́n táwọn bá ti gbẹ̀sìn àwọn tó ń bẹ lábẹ́ wọn náà gbogbo wọn náà ni wọ́n gba ẹ̀sìn so eléyìí náà wà nú àwọn tí àwọn nǹkan tí ó yẹ kí àwọn mùsùlùmí ká máa observe gbogbo ẹnikẹ́ni tí a bá máa gbìyànjú láti sún mọ́ wa kárí pé àwọn tí a máa jèrè lórí wọn ni látara wọn ni ẹni pé àwọn tó yẹ pé wọ́n tún lè fa ẹlòmíì wọnú ẹ̀sìn Islam so ní ṣókí anabisa asalam a máa fún àwọn tí ó bá wù ó pé wọ́n gbẹ̀sìn àbáwọn tí wọ́n bá gbẹ̀sìn torí kí ẹsẹ̀ wọn ó lè rinlẹ̀ dáadáa lórí ẹ̀sìn náà àbẹ́lòmíì gan torí kọ́ ẹ pé ó lè má gba ẹ̀sìn ọ̀hún ṣùgbọ́n ìpalára tó ń ṣe fún ẹ̀sìn Islam yóò dínkù ṣùgbọ́n nígbà tó di pé Sayyidina Umar tó dé báyìí ni wọ́n ṣe ń ṣe ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà ní ní àsìkò Sayyidina Umar ó rí pé àwọn mùsùlùmí ti lágbára bẹ́ẹ̀ ni dawla mùsùlùmí ti lágbára wà ní ìdí ẹnìkan láti máa fowó fàmọ́ ẹni ó bá wù ẹgbẹ́sìn ẹni ó bá wù ọmọ gbẹ̀sìn bó ṣe Rome labá dojúkọ á ṣẹ́gun rẹ̀ bó ṣe Faris labá dojúkọ á ṣẹ́gun rẹ̀ àwọn náà sì ni ìjọba tó lágbára jù lórílẹ̀ ayé ńgbà náà kí ló tún kù so a ní fowó fẹ́ nìkan kan mọ́ ẹni tí wọ́n bá gbèsè ó gbèsè ìní Sayyidina Umar kò fún wọn ní anything mọ́ so látìgbà yẹn ni uh, zaka wọ́n ti wọ́n ti stop láti máa yọ zaka fún àwọn tí wọ́n máa ń wò pé bọ́yá bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà kí wá ṣe pé bọ́yá ìdájọ́ yẹn ti parẹ́ so ó lè wà ní torí pé a ní ìjọba lónìí a ní ìjọba mùsùlùmí ò ní ìjọba so but àwọn kan wà tí wọ́n níjọba ara tí wọn ọwọ́ ọ̀dọ̀ wọn náà ni ìjọba wọn ma so irú àwọn yẹn wọ́n lè máa lo aya yìí bet irú àwa tó jẹ́ pé minority uh, níbi tá a bá wà tá a jẹ́ minority táà sí ń try láti máa láti máa ṣe dáwà láti máa kí àwọn èèyàn gbẹ̀sìn kò sáburú ká máa ná owó sírú ààyè báyìí kìí ṣe pé àìṣe tí Sayyidina Umar tí ò ṣe èyí ni pé ìdájọ́ rẹ̀ ti lọ́nu ó wà náà al-Qur'an kuma muhakkam ni kìí ṣe mansukh mo rò pa gbọ́mi ẹlẹ́ẹ̀karùn-ún wa fir ó ní tútú okùn ẹrú lọ́rùn ẹni tí ó jẹ́ ẹrú Ah, ohun tí agbàlérò ń bí o ní ẹrú tí a kó lẹ́rú lásìkò ogun ẹ̀sìn Islam kúmá nígbà náà ẹrú ó ti di ọjà síwájú kí Islam tó dé ó wá jẹ́ aims and objective Islam òun láti pa ẹrú rẹ kó sí ẹrú mọ́ ìdí inú tó fi jẹ́ pé ọ̀nà kọ́nà oní Islam gbà láti máa jẹ́ pé a máa tú okùn ẹrú lọ́rùn ẹni tó jẹ́rú nínú ẹ̀ irú eléyìí tí a bá kó zaka jọ tẹ́nìkan tó jẹ́rú tó gbẹ̀sìn Islam tá a sì ń wo pé ẹrú ẹrú tó ń ṣe yẹn àwọn míì wà tó yẹ pé mukatib mukatib ni wọ́n wọ́n ti jọ ṣe àdéhùn láàrin ọ̀gá àti ẹrú wípé yóò máa ṣiṣẹ́ àwọn tó bá níṣẹ́ ọwọ́ wọ́n máa ṣiṣẹ́ so in tó bá ń gbà níbi iṣẹ́ yẹn ọ̀gá ni wọ́n máa gbà títí yóò fi tó iye báyìí nígbà tí wọ́n bá san iye tí wọ́n jọ agree yẹn ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá free so tá a bá mọrú ẹ̀ á ní owó ẹ̀ ní free rẹ̀ nísìn yóò wá free rẹ̀ ó di ọmọ yóò di ọmọ náà ni so yóò continue ìgbésí ayé ẹ̀ so àkọ́kọ́ ni níbòmíì ọlọ́run bá ṣe nǹkan kan ní kàfàrà ẹni ó bá ṣe ẹ̀ṣẹ̀ kan yóò ṣe kàfàrà ó wà nínú kàfàrà tí yẹn máa ṣe kó tú okùn ẹrú so tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ẹrú ó dínkù náà nìyẹn bákan náà ó tún wà ọlọ́run ṣe nínú àwọn iṣẹ́ ládá tó tóbi jù kéèyàn ó tú okùn okùn ẹ̀rú voluntarily láìsán láìsẹ́ pé bọ́yá kàfàrà ni àbí nkankan kéèyàn mú owó kó fi ṣe sádàkà èyàn lè mú owó rẹ̀ kó fi ra ẹrú kó tú sílẹ̀ so eléyìí ni àwọn ọ̀nà tí Islam gbà tó fi pa ẹrú rẹ̀ ṣùgbọ́n àtòdìjẹ ló jẹ́ lónìí tí àwọn kan wò pé bọ́yá Islam òun ló promote ẹrú torí pé gbogbo àwọn àdísì nípa ọ̀rọ̀ ẹrú nǹkan kan nínú àdísà nabi sallallahu alayhi wa sallam àti nù alqur'an wa ma malakat aymanukum wọ́n fi sẹ́rí pé islam ń promote òwò ẹrú bet pẹ́ẹ̀pẹ́ẹ̀ kọ́ síwájú kí ànábì sallallahu alayhi wa sallam tó dé ẹrú ọjà ẹrú ó wà ní everywhere tèmá Africa tèmá Europe ti mọ́ Amẹ́ríkà gan fún rẹ̀ gbogbo bikíbi ni ẹrú wà in tí wọ́n ń ṣe lásìkò náà gbà náà ni pé tí ń bá yáwó lọ́dọ̀ yín sìn tí ń bá yáwó tí mi ò lè sanwó náà màá wà múnú ọmọ mi oní ń fi dípò owó tí mo yá pé kọ́ máa ṣẹ̀rú fún yín lásìkò gbà náà tí ẹ bá gbígbà téèyàn bá ba nǹkan èèyàn jẹ́ for example àbí pẹ̀lú àṣìṣe ó kán ẹsẹ̀ rẹ̀ tí ń jẹ́ jẹ̀rímà so ohun tí ó mú kí ẹni tí ó ṣe kó ṣe nǹkan fún kó gbà ó ní kó fún ní ọmọ rẹ̀ kan tí ọmọ bá ṣẹrú lásìkò náà kúmẹ́ again alágbára ó mú ọmọ àwọn ẹlòmíì lẹ́rú èèyàn kèlè wá kó wá kó wá nu oko kan kó bá wọn jà kó pa wọn kókó wọn kókó àwọn ọmọ wọn kó sọ wọn dẹrú so gbogbo orú nǹkan báyìí ó ní ń bẹ ní àsìkò yẹn ṣùgbọ́n ọ̀nà wo ni Islam gbà tó fi tó fi pa okùn ẹrú rẹ̀ ó ní pé àkọ́kọ́ nú ẹ̀ àwọn ìdí tá a lè fi mú yàn lẹ́rú tó wà lásìkò gbà yẹn gbogbo ẹ̀ pátá ní Islam sọ di haram àyọ̀fẹ́ àfihẹ́yọ̀ kan ṣoṣo ó ní ẹni abájagun ẹ̀sìn tá a bá róbìnrin for example nínú àwọn sójà tó náà mú nǹkan nǹkan àjàdá dání tá a ṣẹ́gun rẹ̀ á mú náà sínú ẹrú tá a bá mú ọkùnrin lẹ́yìn ìgbà tá a ṣẹ́gun rẹ̀ tán tí ò ní nǹkan kan mọ́ á mú náà fi ṣẹrú ọ̀wọ́ èyí ò nìkan ò ní Islam gbà láti fi mú èèyàn lẹ́rú bẹ́ẹ̀ tí gbogbo ọ̀nà pátá táwọn èèyàn ń gbà tí wọ́n fi ń mú àwọn èèyàn lẹ́rú yẹn gbogbo ẹ̀ pátá lọ ní Islam Saudi haram àgbọ́dọ̀ sí bẹ́ẹ̀ àwọn ọ̀nà tó wá pọ̀ tí Islam fi kalẹ̀ láti fi máa tú okùn ẹrú yun ó pọ̀ ju ọ̀nà ibi tí a ti ń rí ẹrú lọ ìdí inú tó fi jẹ́ pé nígbàtí àsìkò kan tí ìjọba Islam tó ń wo wípé kí ni tó kù níbi ẹrú ókè ní ìsẹ̀ àwọn asòfin kò sẹ́rú mọ́ a máa ń tọ́sẹ̀lẹ̀ àwọn ẹrú yẹn wọ́n padà lọ bá ẹni tó olórí ìjọba ń gbà náà ipe a ẹ fi wálẹ̀ ká wà lábẹ́ àwọn olówó wa kí ló dé téèyàn ó fi choose ẹrú ju kó di ọmọ lọ kí nìdí dáhùn ìbéèrè lélẹ́yìí justice torí pé ẹrú yẹn bí ọmọ bí ọmọ la torí pé àwọn rules tí Islam fi lélẹ̀ ó ti ṣẹrú dọmọ náà ti ní right ó ní ká jẹ nínú tá ń jẹ ká fún jẹ nínú tá ń jẹ ká fún lásán wọ nínú tá ń wọ ó láà fún níṣẹ́ ṣe tó ju agbára ẹ̀ lọ tá a bá fún níṣẹ́ tó ju agbára ẹ̀ lọ ká lọ́wọ́ so kí ló kù nísìn òun náà bígbà ìgbésẹ̀ ayé tó dáa ní gbé ó wá wọn pé tó bá lè kúrò bá lè fi ọ̀dọ̀ olówó òun lẹ̀ ó lè jẹ́ pé ákàsí lòun ò rí dí ìsọ àìtọ́pọ̀ wọn fi lọ bá ìjọba àsìkò náà pé ah ẹ fi wálẹ̀ ká wà lábẹ́ olówó wa so àwọn ọ̀nà yìí ní Islam ló pa ẹrú rẹ̀ pátápátá tí ò fi sí mọ́ so ẹrú a yọ nínú owó zaka a fi tún okùn ẹrú lórí ẹ̀ abẹ́ni tó bá ṣe mọ̀kátì bẹni pé tó bá ṣe arrangement láàrin olówó ẹ̀ a kúkú sanwó yẹn tí ó fi jẹye ẹni tó jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹfà ó ní algharimi ẹni ó gbèsè huwa istidanu fi ghairi ma'siya èèyàn tó yáwó láì jẹ́ pé ọ̀nà Eh, ẹ̀sẹ̀ ọ̀nà tó jẹ́ bí ẹ̀sẹ̀ ni ó fi owó lò tí ó wá lè sanwó yẹn mọ́ a lè yọnu baitul mal nínú owó zaka ká fi sanwó rẹ̀ bákan náà ẹlòmíì ó lè ṣe ní torí pé kó fi lè paná fìtínà tí ń wú láàrin mùsùlùmí sí mùsùlùmí kejì eléjẹ eléèlówó kò sì gbà pé kò ṣe ìdẹ̀kùn fún un òun náà sì lóhun òní wọ́n bá bẹ̀rẹ̀ sí jà kí fìtínà ó lè má dé pé ẹwà kí ló dé alágbájá ó jẹ gbèsè ni kò sì san èló lówó ọ̀hún iye báyìí ni ló bá fún lówó ọ̀hún ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe máa yígbà ohun tó mówó tó fi sanwó ẹlòmíì òun gan fúnra rẹ̀ lọ́wọ́ torí pé lónìí kò ní mọ́ ó lè jẹ́ pé nu owó ọjà rẹ̀ ló fi ló ti yọwó ó ṣe tẹ́tí ọ̀rọ̀ ọjà kò sówó tí ó fi rọjà míì mọ́ so nínú eléyìí náà á mú nù owó zaka á fún pé wá lọ ma fi gbọ́ ọ̀rọ̀ ilé ayé rẹ̀ kúmọ̀ ègè so àwọn ìran méjì yìí yóò jẹ́ pé maslaha uh, islam ni ẹni pé eh, environment àbí kí ni wọ́n ń ní èbó society islam for example tí n bá mọ̀ pé tí n bá ya lágbájá ìlówó kódà bí ò Baitul-Mal ló san fún mi kí ni tí ó fẹ́ fà mí sẹ́yìn láti máa yà lówó máa yà lówó torí pé mo pé owó yẹn lè wọlé bóun ọ̀bá rówó san Baitul-Mal yóò sanwó fún mi bẹ́ẹ̀ náà ni ẹni tí ó la ìjà láàrin àwọn èèyàn méjì tó náà bá mọ̀ pé at least bí nǹkan bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé òun náà ò lè gbọ́ ọ̀rọ̀ tòun mọ́ Islam àbí Baitul-Mal wọ́n bóun gbọ́ ọ so kò ní sí problem nípa pé à ń yẹni ló àyáni ló ẹni tí ṣòro bá tí ọ̀rẹ́ ni tí ó yà ló ẹ rí pé ẹ wo irú situation tí ó wọ̀ ó lè lọ ṣe nǹkan míì tí ó so tó bá pé a máa rí ẹni yáni lówó bá a bá tiẹ̀ wá lè san Islam wọ́n san kò sí problem nú ẹ̀ so ẹ rí pé situation nínú àwọn environment àwọn èèyàn yóò dáa so ìdínú tí Ọlọ́run ọba tó fi ṣe tẹ̀ṣírí pé a máa fún ẹni tí ó jẹ gbèsè a máa fún nínú owó zaka torí relief ni anabi sallallahu alayhi wa sallam nínú àdíjì tí anas ibn malik tó gbà wá anabi sallallahu alayhi wa sallam sọ pé innal mas'alata la tahillu thalathatin ìtọrọ kò jẹ́ ẹ̀tọ́ fẹ́ni kankan ju àwọn ìran mẹ́ta lọ àkọ́kọ́ nu wọn lèdè fakrin mudqa'in ẹni tí òsì tó le koko tí ń bájá extremely poverty extreme poverty so irú yẹn kò sáburú láti tọrọ ẹlẹ́ẹ̀kejì lèdè ghurmin mufdhi'in ẹni ó jẹ gbèsè tí ń bani lẹ́rù torí pé ẹni ó jẹ ń gbèsè ṣe ti ní sùúrù pẹ́ẹ̀pẹ́ ẹni ó jẹ ń gbèsè kìí ṣẹni tí ń ṣe ìdẹ̀kùn àsìkò tó dáhùn dandan láàfi gba owó tó jẹ so ó tọ́ kó náà kó tọrọ ẹlẹ́ẹ̀kẹta lidhi damin muji'in ẹlòmíì kò kó bẹ́ẹ̀nì kankan nìkan kò kó bẹ́ẹ̀nì kan wọn kó bá ní ó lè ní ọmọ ìyá àbúrò àbọ́nkù kó wọn pààyàn tí ó wà jẹ́ pé díẹ̀ ní ọpàyàn lórí ákílà rẹ̀ ni lórí àwọn fámìlì ẹ̀ ni so ó sì di dandan kí kó mówó wá gbogbo ní ó ti rí tí ó sì lówó so eléyìí náà ó tọ́ láti lọ béèrè pé ẹ wá o mo nídìí owó nù baitilmal kí ni tó mú ọ báyìí báyìí báyìí ni a fún ní inú owó náà hadisi mi láti ọ̀dọ̀ Qubaysa ibn Mukhariq ó ní حملت حمالة فأتيت النبي صلى الله عليه وسلم فسألته فيها فقال أني òun gbé ẹrù ẹlòmí ẹni pé òun san gbèsè ẹnìkan so ló wá di pé dúkìá tó náà bàjẹ́ ni wọ́n bá anabi sallallahu alayhi wa sallam ni wọ́n sàlàyé fún anabi sallallahu alayhi wa sallam bá sọ pé akimi hatta ta'tina sadaqa dúró ní sùúrù títí sadaqa ò fi wá bá wa èyí ni pé tí wọ́n fi mú owó zakawa fa imma an nahmilaha wa imma an nu'inaka fiha ìmọ̀ kọ́ pé gbogbo owó ń pátá lásán àbí kọ́ pé ká tiẹ̀ ràn ọ́ lọ́wọ́ níbi gbèsè tí wọ́n jẹ ọ́ lànàbí sàásàlám bá ń sọ fún pé ìwọ Qubaysa innal mas'ala la tahillu illa thalatha ìtọrọtọ wa tọrọ ń bí ń sìn kò tọ́fẹ́ ní kankan ju èèyàn mẹ́ta lọ alákọ̀ọ́kọ́ rajulin tahammala hamala irun tó débọ̀ ní ìsìn ẹnìkan tó gbé ẹrù ẹlòmíì lé lórí tí ẹrù wá wọ̀ lọ́rùn tí ò lè sọ̀kalẹ̀ mọ́ fayas'alu fiha hatta yu'addiha yóò tọrọ títí yóò fi lè sọ ẹrù náà kalẹ̀ thumma yumsik nígbà yẹn yóò wà dáwọ́ dúró so ibi sọ eléyìí fi hàn pé a lè fi bára ká fi jẹ́ kó fi jẹ́ iṣẹ́ ṣíṣe pé ojoojúmọ́ iṣẹ́ tá a máa ṣe nù ká máa tọrọ torí pé ẹni tí ìtọrọ gan tọ́ fún lẹ́yìn ìgbà tí ìṣòro tó dé tó fi jẹ́ tí ìtọrọ fi jẹ́ halal fún tó bá ti kú ó di dandan kó náà pawọ́ mọ́ wa rajulun asabatu jahiha àbí ẹni tí mùsíbà dé bá ijtahat malahu lówó ẹ̀ bá bàjẹ́ torí mùsíbà tó dé bá ó lè jẹ́ pé ilé rẹ̀ lójó tówó jólé málé tówó jóná málé àbí kọ́ pé ṣọ́ọ̀bù rẹ̀ gan ló jóná so irú eléyìn tí mùsíbà dé bá fayas'alu fiha hatta yusiba qiwama fi min aishi títí yóò fi rí tí ó fi máa gbéra rẹ̀ ró ó lè tọrọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti rí tí ó fi gbó rẹ̀ ẹ̀rọ yẹn thumma yumsik òun náà dáwọ́ dúró láti máa tọrọ náà ẹlẹ́ẹ̀kẹta wa rajulun asabatu faqa ẹn tí ó sì tó débá fayasalu hatta yusiba qiwama min aishi ilé náà kò sáburú kó tọrọ títí yóò fi rí tí yóò fi gbọ́ bùkátà rẹ̀ tó bá ti wá gbọ́ tán thumma yumsik òun náà dáwọ́ dúró wama siwa dhalika minal masail ṣùgbọ́n lẹ́yìn àwọn eléyìí mẹ́ta yìí nínú àwọn tó máa ń tọrọ suhtan ya qubaysa suhtan yakulu sahibu ẹni pé haramun ní ń jẹ haramun ní ń jẹ gbogbo ẹni tí ń gbarú owó báyìí nínú àwọn tó ń tọrọ bára ẹlòmíì kọ́lé ẹlòmíì láwọn mọ́tò tó ń fi bá ṣe háyà ẹlòmíì kẹ̀kẹ́ dàpẹ́ tó ní ìwé ẹ̀yìn tẹ́ ń fún lówó gẹ̀ẹ́ èlé so eléyìí Allahu musta'an ọlọ́run bá kó yọ wọn kúrò kó jẹ́ kí wọ́n mọ ntí ntí wọ́n ń fún tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ìjọ ẹlẹ́ẹ̀keje wa fi sabilillah torí ọ̀nà ọlọ́run ọ̀nà ọlọ́run sẹ̀bíl ọ̀nà ni ṣùgbọ́n wọ́n fi ọ̀nà wọ́n fi tìsọ́lọ́run ọ̀nà ọlọ́run so eléyìí fi hàn pé ọ̀nà ọlọ́run yìí kò gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tí ẹsẹ̀ bá wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀pẹ̀ bó ti wùlò kéré torí pé ọ̀nà ọlọ́run la pè ṣùgbọ́n ọ̀nà ọlọ́run tó bá bá ní fi sabilillah tó máa ń kọ́kọ́ wá sí ìròrí wa ó ní ogun ẹ̀sìn ó náà sì ní tá a gbàlérò ń bí ó ní àwọn tá ń jagun ẹ̀sìn láti fi ràn wọ́n lọ lórí tí wọ́n lọ jà torí pé iṣẹ́ tá ń ṣe kékeré kọ́ àwọn yẹn wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ torí àwa tá a jókòó nílé ni torí pé wọ́n ní ìgbàgbọ́ pé táwọn bá ilé kú sínú ogun táwọn ń jà yun aljanna làwọn ń lọ yàtọ̀ sí pé wọ́n ń ṣiṣẹ́ fún wa wọ́n tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ìpè ìmánì o ò ọlọ́run gbàgbọ́ ní gbogbo ọ̀nà kọ́nà torí pé kékeré kọ́ kéèyàn lọ síbi tí ó ti ń wò pé ikú rẹ̀ kìí ṣèyàn kìí ṣe ìmánì kékeré ló lè mú kéèyàn dúró torí pé irú àwa tí ilé ìfẹ́ ilé ayé tó ti wọ ọkàn wa yìí <coughs> Allahu musta'an ọlọ́run bá kí ká bẹ ọlọ́run ọba fún àsàlámà torí pé ànábì sallallahu alaihi gan fúnra rẹ̀ ó ní ká máa bẹ ọlọ́run fún àsàlámà la tatamannaw liqa al-adu ẹ má ṣe máa ẹ má ṣe máa ran kan pé kẹ kẹ bá kẹ ja ogun kẹ bọ́ta pàdé láti jà wasalullah alaafiya ẹ bẹ̀ Ọlọ́run fún jókòó àlàáfíà ṣùgbọ́n tó bá dé tán yá subhanallah kìí sọ ọ̀dọ́mọkùnrin kékeré ní dúó àwọn ọ̀dọ́mọkùnrin míì <laughs> kódà gan tó bá ó lè wọnú tọ́ílẹ̀tì gan fúnra ẹ̀ torí torí torí àti mọ́já àti mọ́kù so àwọn eléyìí kì í ṣe ẹ̀kọ́ kékeré kọ́ ni wọ́n ń kọ́ wa so tí wọ́n bá lọ yẹn wọ́n ti wọ́n ti wọ́n ti fi gbogbo nǹkan ní wọ́n ti fi fún Ọlọ́run ọba so ẹni tí ó wá jáde tí ò sí nú àwọn tí wọ́n kọ sínú sìjíìlì ìjọba tó yẹ pé wọ́n tó máa sanwó fáwọn ẹni so irú eléyìí ní ìsìn inú owó baitilmal láti fún un pé wọ́n gbà fira ń tó bá fẹ́ rà tó fi kalẹ̀ sílé fira ń tó mú dání lọ́wọ́ lọ sójú ọ̀nà ogun ṣùgbọ́n àwọn àfáà míì wọ́n tó wá sọ pé sẹ̀bílìlà ó pọ̀ nínú ẹ̀ ni kíkọ́ mọ́síláṣí nínú ẹ̀ ni kíkọ́ skul láti máa fi kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ nínú ẹ̀ ni kíkọ́ hospital torí pé a ní ìdè àtàwọn nǹkan míì tí ìjọ mùsùlùmí need ṣùgbọ́n a lè ní ìsìn tí ò sí baitulmal àwọn míì wọ́n mọ múzàká wọn wá sí inú ìjọ inú ìjọ tán múzàká wá gbogbo zàká tán bá wá ká fi sọ́tọ̀ owó zàká ni gbogbo nǹkan tí ó bá ti sínú àwọn ìran mẹ́jọ yìí a gbọ́dọ̀ náwó ọlọ́run síbẹ̀ gbogbo tí ó ti sínú Eh, eh, ìran mẹ́jọ tọ́lọ̀ ń kà kí ọ àgbọ́dọ̀ náà owó ọlọ́run sínú ibẹ̀ torí pé àwọn yẹn wọ́n fi ọkàn tán wa ni ó lè jẹ́ pé kí wọ́n máa wá talent wọ́n fún ní káàkiri wọ́n lè má àbí wọ́n lè má mọ̀ ṣùgbọ́n wọ́n fi ọkàn tọ́ àwa so nígbà tán bá mú wáyé pé zaka lélẹ̀ kì í ṣe ń tá máa jà lé lórí kì í ṣe ń tá torí pé owó kékeré ní ìṣe ó lè dá àwọn àfáà sí nínú kí wọ́n máa bára wọn jà kí owó ọlọ́run ni a gbọ́dọ̀ fọwọ́ kàn ká na síbi tí kódà gan àwọn ìjọ gan fúnra wọn ó lè jẹ́ pé àwọn gan ni ó tọ́ sí ìjọ wà ní àà àpò tiwa ló máa lọ àà zakani àwọn tọ́tọ́ sí gan ni ẹjá fún táwọn àfáà táwọn náà bá wà nínú ẹni tọ́tọ́ sí àwọn gan lálákọ̀ọ́kọ́ tó yẹ ká fún a lè fi sápò òjọ torí pé ẹni ó fẹ́ ṣe iṣẹ́ ìjọ voluntarily ni ṣùgbọ́n eléyìí ìwọ Ọlọ́run ni ká ná fáwọn tí wọ́n tọ́ sí wọ́pnù sẹ̀bíl àtọ ọmọ ojú ọ̀nà ojú ọ̀nà òbí ma ṣùgbọ́n gbogbo ń kálùkù ni à ń pè lọ́mọ ọmọ kẹfì ọmọ láàfíà ọmọ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n tó bá ti wá jáde kó lu rẹ̀ tí ń bẹ lójú ọ̀nà ó ti dọmọ ojú ọ̀nà <laughs> torí pé ẹni ọba rí tí ṣòro bá kọ̀ mọ́bi tí tí ó tí ó nà sábà rẹ̀ sí so ó ti di ọmọ ojú ọ̀nà ni so now ọmọ ojú ọ̀nà yẹn oríṣiríṣi àwọn guard ló máa mú kéèyàn jáde ń lu ẹ̀ ẹlòmíì ó ń wá rìsìkì lọ ni ọlọ́run ní kẹjáde ẹ wá arzikì ọlọ́run káàkiri ilẹ̀ eléyìí ọmọ ojú ọ̀nà ọlọ́run ni ẹlòmíì ó jáde torí àti lọ wá mà ni ọmọ ojú ọ̀nà ọlọ́run ni ẹlòmíì ó jáde torí àti lọ ṣe sílẹ̀tù rahim ni ọmọ ojú ọ̀nà ọlọ́run ni ẹlòmíì gan ti ẹ̀ jáde torí síyáhà yìí ni pé láti lọ wo nǹkan ibòmíì tí kì bá ti ṣe ọ̀nà ẹ̀sẹ̀ o pé bí irú àwọn ibi tán ti máa ti máa ń ṣe bí irú beach àbí nǹkan kan tí ó ti lọ mọ́ ráwọn obìnrin ní hóhò nǹkan kan báyẹn àà torí pé àwọn míì wọ́n máa ń jáde lọ torí àti lọ sílùú míì torí pé a ní ìrìn àjò ọ̀nà ìmání èmi ni pé kí náà ń pè kọ́kọ́rọ́ ìmání so ẹni ó bá jáde oríṣiríṣi àwọn nǹkan tí ó máa rí ó tó máa lékún lórí ìmọ̀ sórí irú àwọn ẹni yẹn a lè fún wọn nínú owó zaka torí pé nígbà tí wọ́n bá wà lójú ọ̀nà oríṣiríṣi àwọn nǹkan ló lè bá wọn àwọn olè wọ́n lè dá wọn lọ́nà fún gbowó lọ wọn ẹlòmíì owó lè má tó láti fi padà lé so gbogbo àwọn tó bá wà lójú ọ̀nà tó ń lọ rìn àjò tí wọn ò lè padà lé nínú owó zaka á tó fáwọn náà bó ni wọ́n ti á máa béèrè káàkiri ipe ọmọ ojú ọ̀nà ni mí o ta ló fẹ́ yọ zaka o ṣe mọ̀ pé ó níbi tí wọ́n tó yẹ kún ọ lọ <laughs> so gbà tá a bá ti wá níbi tí ó yẹ kún lọ ní ìsìn bó ti fẹ́ ṣe ìdínú tẹ́lómi fi wá mọ́sálásí gbogbo ẹni ọba wá mọ́sálásí kọ́ náà láàlè á gbọ́rọ̀ rẹ̀ dáadáa kò bá dandan ká fún lówó ìlú wo lọ ń ibi báyìí ni òkè nso ń tẹ̀sà elórí ọkọ̀ bí báyìí ni ẹ̀yìn ọgbà owó mọ́tò nù àwọn èlò síbi kan so ni tó fi ra búrẹ́dì ẹ ra búrẹ́dì fún ẹ mọ́ torí pé tẹ́ bá fún lówó ó lè jẹ́ ọlọ ẹ̀mọ̀rú èèyàn tó jẹ́ ó lè jẹ́ ọkùnrin ìpọ́jọ́ mù tí ni ó lè jẹ́ pọ́n amúgbó ni àkúkú mọ́ so the best thing rí pé káàsì lọ sí station pé arákùnrin ibi tí ń lọ ni o owó ọkọ rẹ̀ ni <laughs> tí ò bá wá lọ mọ́ <laughs> ẹ bá dáwó padà tẹ́ bá ti wá sí dúró di ẹ̀kẹlẹ̀kọ̀ àgbowó <laughs> so irú àwọn èèyàn báyìí ọ̀nà tí a lè fi dá wọn lágara nù torí pé àwọn kan wà tó yẹ pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn wọ́n máa káàkiri mọ́sálásí káàkiri ẹ ti mọ ilé nílùú ẹ̀ tún lọ bá ń lu mi so àwọn ibnu sebil lónìí kò sí ọ̀nà tí a fi dá wọn mọ̀ ju pé wọ́n wá sí mọ́sálásí lọ bet àwọn èèyàn náà wà náà àwọn tí a yọ zaka fún náà anabi sallallahu alayhi wa sallam nínú àdísì tó gbà láti ọ̀dọ̀ abi sa'id al-khudiri ó ní la tahillu sadaqa li gani zaka àbí sadaqa kò tọ́ fún ẹni olówó lọ illa fi sabilillah àyàfi kó jẹ́ pé ó ń tọ̀hún yọ́ lọ jagun ẹ̀sìn ni èyàn lè lówó lọ tí ó jáde ti lọ jagun ẹ̀sìn tí ó sì láǹfààní láti rí nínú owó tí a fi kalẹ̀ torí àti jagun ẹ̀sìn aw ibni sabil èèyàn lè jọ lówó nílùú rẹ̀ tó sì wà lójú ọ̀nà tí ṣòro dé bá ṣùgbọ́n ìlú rẹ̀ olówó ni ṣùgbọ́n ní ìsìn ó ń bùkátà lòun so ó lè ní ìsìn ó tọ́ fún kí kó gba sadaka ẹni pé olówó tó lè gba sádàkà nù ẹni tí olówó ni ṣùgbọ́n fẹ́ lọ jagun ẹ̀sìn a lè fún lówó zaka ẹni tó yẹ pé olówó ní ìlú ẹ̀ ṣùgbọ́n ó jáde láti rìnrìn àjò ìṣòro dé bá a lè fún lówó zaka anabi sàásánlá ni aw jarin faqirin yutasaddaqu alayhi fayuhdi laka aw yad'uka àbí o ní alájọgbé tó yẹ pé aláìní lòun wọ́n á fún lówó zaka nígbà tó wọ́n á rówó pé ah, ọkùnrin níbọ̀ mi ẹ dákun ẹ bàbá ẹ lọ bá ń fún alájì ẹ̀bùn ni kò sẹ́ni tá à lè fún bùn lẹ́bùn èyí mo lè bùn yín lẹ́bùn torí pé kẹ́ ẹ lè ṣe nǹkan fún mi kò sáburú nú ẹ̀ pé mo fún ẹni tó ní jù lọ mo fún lẹ́bùn kan torí kó nínú o lè fún mi ní nǹkan kò sáburú nú ẹ̀ so ó lè fún yín nú owó zakatọ́ gbà so ẹ gbà kò sí yọnu nú ẹ̀ àbó lè ṣe ń jẹ sílé rẹ̀ pé ẹ dákun alájí ẹ wá bá wa fọ́ ba oúnjẹ yìí ẹ̀yin náà jẹ́ nú owó zakanu ṣùgbọ́n directly kọ́ indirect lẹ́jẹ́ ẹ̀jẹ́ ní haram wallahu alim naam eléyìí ni àwọn tí zaka to tọ́ fún so ọlọ́run ni faridatan min Allah ọ̀ràn yẹn ni lati ọ̀dọ̀ ọlọ́run ọba so gbogbo awon ti a kàkalẹ̀ yìí àwọn náà ó tọ́ sí wọn láti orí ọ̀ràn ẹ̀yàn ọlọ́run ọba ni ọlọ́run ọba ló ṣe ní ọ̀ràn ẹ̀yàn lé wọn ká fún wọn so ọ̀ràn ẹ̀yàn lórí wa lẹ́yìn ìgbà tí a bá yọ zàká náà tán ọ̀ràn ẹ̀yàn náà ni lórí wa ká fún àwọn àjọ yìí gbogbo wọn pátá kò sí èyí tí ò ní mọ́síláhà tó dáa fún uh, society nínú ẹ̀ yálà fakir lèèyàn miskin lèèyàn èèyàn ń ṣiṣẹ́ lórí sadaka náà ni bí ọba bẹ́ẹ̀ àbá fún nú ẹ̀ ó lè máa yọ ó lè máa yọ nínú rẹ̀ àbí níbi tí ọba ti lọ gbá gan ó lè ní kún fún náà tóun ó kúkú ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam èèyàn lọ gba zakawa ó ní zakati yín ní ṣùgbọ́n ilé wọn fèmí ni <laughs> ànábì sallallahu alayhi wa sallam ó ṣe jókòó lé rẹ̀ wọ́n wá fún ọ ní nǹkan lẹ́bùn ilé rẹ̀ lọ́ọ́ bá jókòó sí kó wo báyá ìtúwọ́ fún ọ ní ìsìn yóò dé wá bọ̀ so ẹnì kọ̀ọ̀kan yín kò tún lọ gba zakama kọ́ wá dé kọ́ máa sọ pé tìyín ní tèmi ni <laughs> so bákan náà ọlọ́ni wallahu alimun hakim níbi ọlọ́run ọba ọba ni olùṣẹ̀dá ó dá ó sì ti tọ́jú tí a ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ nílé ayé síwájú kó tó dá wa ọlọ́run dálé ayé síwájú kó tó dá wa gbogbo àwọn nǹkan tá a máa fi ṣàǹfààní gbogbo ẹ̀ lọ́lọ́run ti tọ́jú rẹ̀ lẹ̀ so now ọlọ́run ọba tó wá dáwọ̀ ẹ̀ dáhùn òun ló yẹ kó mọ̀ wá ni o àbáwá láyọ ká mara wa ọlọ́run ọba tó dá wa ló mọ̀ wá so ọlọ́run ọba ti mọ̀ wá síwájú kó tó dá bákan náà ọlọ́run ọba olóni mathalul a'la èyí ni pé àpèjúwe tó tóbi jù ọlọ́run ló ní ṣùgbọ́n lápèjúwe àlejúwe ọlọ́run ọba èèbó tó ṣe nǹkan ṣe máa ń ṣe manual pẹ̀lú ẹ̀ ok èmi tí mo wá ra tèèbóhun tí mo wá fi manual ti ti èèbó kalẹ̀ tí wá lè mi gangan ní wàá ṣe manual tèmi ǹjẹ́ ní bàǹkan náà jẹ́ ń kúkú bàjẹ́ bó ṣe tuntun ni kódà ọjọ́ náà tí mo ra ọjọ́ náà ní ń bàjẹ́ bet ọlọ́run ọba tó dá wa tó dá wa sí ilé ayé tó sì ti tọ́jú gbogbo nǹkan pátá tá a máa lò èyí tá a gùn èyí tá a jẹ gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ti tọ́jú ẹ̀ so ọlọ́run lọ́ba òun lọ́wọ́ á ṣe àwọn àwọn dostor oríṣiríṣi pé báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe báyìí lẹ́ṣe gbogbo tọ́lọ́wọ́ bá ṣe pátá gbogbo ẹ̀ ní ọgbọ́n wà nù ẹ̀ so ọlọ́wọ́ bá ọba onímímọ̀ ni ọba ọ̀jọ̀gbọ́n ni so ìdínú kí ọ̀rọ̀ ọlọ́run tó fi kẹ́yìn pẹ̀lú inna Allaha alimun hakim torí pé tí ẹ bá wo gbogbo àwọn ìjọ tí ọlọ́run ní ká fún ní zakai ẹlòmíì lè máa wò pé ah kí ni tí a tún máa fún ẹni ó jẹ gbèsè kí ṣe bó ló gbèsè rẹ̀ kó san kò sí bá ṣe lè ronú ẹlòmíì lè criticize ọ̀kan gbogbo àwọn nǹkan tọ́lọ́run fi kalẹ̀ ṣùgbọ́n ẹni ọba nírònú pa tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n yọ́ mọ̀ pé àǹfààní ń bẹnu gbogbo àwọn akọ́tọ́lọ̀ ní fún ní sádàkà yìí báyìí so ibi tí a ti dúró ni èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run ọba kó fún wa ládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kó forí ẹ̀jẹ̀ wa wasalaamu wa rahmatulahi wa barakatuh àfa ńlá ńlá náà kọ́kọ́ dá lọ́kọ́ dá ẹ̀yìn ẹ̀yìn ìsọ́kùnrin náà. well àkọ́kọ́ ti àwọn ìjọ kílẹ̀ pè wọ́n náà no Okay, now ti South Africa in fact ohun tó dáa jù ni in tí wọ́n ṣe ìdótútì ló jẹ́ fún Nàìjíríà gan fún rẹ̀ torí pé àwọn olùmọ̀ tí ń bẹ ní Nàìjíríà kò ṣe kó South Africa ò lè kó nínú àwọn olùmọ̀ tí ń bẹ ní Nàìjíríà but problem tó wà ń bẹ ni pé Council of Ulama tí wọ́n dálẹ̀ lákọ̀ọ́kọ́ ǹjẹ́ ẹ̀ tí tó mú problem wá níbi kánsílò ọ̀làwọ̀n yẹn dám èdè àìyedè èdè àìyedè torí pé àwọn tó kọ́kọ́ mú initiative fún ẹ wá láti ìsàlẹ̀ náà ti wá nígbàtí wọ́n débi àwọn tó níbi irú ìmọ̀ western education àwọn náà gbà pé yes ohun tó dáa ni so náà ní ìsẹ́ aláti aláti jẹ́ kí orí wa kò kò jẹ́ pé ìjọba ó gbà wọlé so nígbà tí ó bẹ̀rẹ̀ sí di pé talent ó ṣe aṣíwájú talent ó ṣe aṣíwájú ibi tí ìjọ yẹn ti forfeit nìyẹn tó ṣe pé lásìkò gbà náà àwọn tí wọ́n kórí jọ ń gbà náà àwọn tí wọ́n nímọ̀ dáadáa ni pàápàá jùlọ àwọn tí wọ́n ní western education papọ̀ mọ́ ẹ̀sìn Islam so irú àwọn nǹkan tí tí ò jẹ́ kí ni kó ṣẹlẹ̀ náà nìyẹn gbogbo irú àwọn council ìlàmọ́ yìí gbogbo àwọn nǹkan tí ò fi lè jẹ́ pé ká lè ṣe tí ó ṣe wá láǹfààní torí pé àwọn tó tọ́ wọ́n wà nínú kánsù yẹn wọ́n wà ń ta wọ́n wà ń ta àwọn tí ò tọ́ àwọn ló wà nínú kánsù gan fún rẹ̀ torí pé àwọn tó wà nínú kánsù àwọn tó wọ́n máa jà fún ọlídé eh, ọlídé jimá ọlídé maulid ọlídé kínní ni kí lèyìn fẹ́ ṣe láǹfààní fún wa but àwọn tí wọ́n jà ogun tí ó ṣe gbogbo al'umma gan ní níjà wọn ní wọn ní jẹ́ kí wọ́n wọnú ẹ̀ so that is the problem but àwọn àjọ àwọn lè ṣe gbogbo àwọn tí ìjọ wọn tán bá tóbi báyẹn wọ́n lè ṣe irú àwọn nǹkan báyẹn láàrin ara wọn pé ọgbẹ́ni tó bá wà nù ọmọ ìjọ yìí o tó bá ti tó yọ zaka àǹfààní tó wà ń bẹ̀ ni kò yẹ pé zaka yẹn á mọ̀ ara wọn tí wọ́n lọ máa gbà wá àbí kí wọn náà máa mú wá sínú. Si ìjọ so that ìjọ ni ó máa ṣe ètò àwọn tí ó yẹ kí a fún ní zakana eléyìí kò sáburú nù ẹ̀ so tí a bá ní imam gbogbogbò kò sáburú ká ní imam kékeré so tá a bá ní imam kékeré ká kúkú ṣe ọlọ́run ọba yóò fún wa ní ẹ̀yìn lórí ẹ̀ inshallah náà. Hmm. náà. zakat náà náà náà náà náà àmín àmín. آمين آمين آمين ما شاء الله نعم وعليك السلام خير وإياكم ok bó ni ti ẹlẹ́kẹta ẹni. ṣé ẹni tí wọ́n bá gba zakani proposal tó bá ní kéèyàn mú proposal wá àkọ́kọ́ ni pé ẹni ẹni tí ó mú proposal lọ ó láti bẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n mú proposal wá fún àwọn náà láti bẹ̀rù ọlọ́run torí pé proposal tí wọ́n mú wá ni pé mo wà nínú ẹni tá a lè fún ní zaka mo sì ní ìdí zaka náà so ta ní ọ́ kí ni problem rẹ aláti lọ ṣe ìwádìí lórí problem yẹn tá a bá fàìn ni pé lóòótọ́ lóòótọ́ ni problem yẹn ní so aláti fún yẹn ní zaka kì í wá ṣe tí a máa mú àwọn àwọn tó jẹ́ bí kọ́mítì àwọn tó jẹ́ bí àwọn èèyàn wọn àwọn àbúrò wọn àwọn ẹ̀gbọ́n wọn wọ́n lọ́ máa mú proposal tá a bá ti náwó gan proposal proposal àwọn àwọn ọmọ àwọn ẹbí kọ́mítì la máa mú tákàn máa fún àwọn èèyàn lówó ọlọ́run bó ti wà á ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jẹ́ nú ẹ̀ tó bá tọ́ sí so tí wọ́n bá ní kéèyàn ó mú proposal wá bí ìgbà tó yẹ pé wọ́n fi ọkàn tán ni pé tó o bá wà nínú àwọn ìran ń jẹ zàkáwo mú wèé wá torí àlè dọ́wọ́n mọ̀ a ti pọ̀ débi pé àlè dọ́wọ́n mọ̀ so ìwọ tó bá wá sunkún wá ìwọ láwà lọ ṣèwádìí báwo ni eh, n tí o kọ sínú proposal tó bá pé lóòótọ́ ni kò sáburú nù ẹ láwà àlẹ́ lórí eléyìí. Ah, no. Ah, kò pa dandan kò pa dandan kọ́ ẹ pé proposal la máa kọ́ gbogbo wa ẹlòmíì ẹni tí ọba wa mọ̀ wé kọ́ńkọ́ ẹ rí i pé zulmu ni àwọn nǹkan míì tíjọba máa ń ṣe wípé àyàfi ẹni ọba ṣe báyìí ẹni tí ọmọ ń pa íńtánẹ́ẹ̀tì ń kọ́ ṣé wọn ò ní apply fún tó náà sì fẹ́ apply fún íńtánẹ́ẹ̀ká apply fún ẹ sì ní dandan láàfin àti inú íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn nǹkan báyẹn zulmu ni. Now, Alexa. اي نعم إيقاع عاد نعم àbẹ̀tẹ́lẹ̀ lélẹ́yìn àbẹ̀tẹ́lẹ̀ lélẹ́yìn gbogbo ẹni tí èèyàn bá ní bùkátà tí àwọn èèyàn tọ́ sí tí èsè pé èèyàn nìkan ló tọ́ sí bùkátà yẹn gbogbo ẹnikẹ́ni tá a bá ní bùkátà lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé àwa nìkan kọ́ la ní ẹ̀tọ́ sí bùkátà náà gbogbo ń tá a bá fún àbẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n bí ẹ̀gbọ́n mi nísìn for example mo fẹ́ lọ kí níbi tó wà olówó sì ni mo wá ra àwọn plantain tani tani ẹ jẹ plantain sábà àwọn olówó náà ń jẹ bẹ́ẹ̀ mo lè ra plantain so yóò wá ní àtàlíkà nìkan ló ní di plantain kọ́ tí n bá gbé plantain lọ fún yóò kúkú gbà so nígbà mo wá dọ́dọ̀ tí mo kí tán mo wá ní nǹkan <laughs> n tó lé mi wá nù o so kò sáà burú nù àrùn àwọn nǹkan báyìí pàápàá jùlọ anabi sàṣàlà ni ẹni ọba man sana alakum ma'rufan fakafi'uhu ẹni tó bá ṣe dáadáa fún yín ẹ̀yin náà ẹ san padà nígbà míì sísan padà ó máa ń wá láti ọ̀dọ̀ tálíkà lọ́sẹ̀ tó lówó olówó lè ṣe nǹkan tó dáa fún yàn so èèyàn ò ní torí pé olówó lòun kó má ṣe mùkáfà fún náà yóò wá déédéé àwọn nǹkan tó lówó máa ń lò ẹnu òfun tí èsè tó wọ́n jù jagbára rẹ̀ lọ so kò sábúrú ní ẹ bẹ́ẹ̀ anybody téèyàn ní ìdí favour lọ́wọ́ ẹ̀ tó yẹ pé gbogbo àwọn èèyàn ni wọ́n tọ́ sí pàápàá adájọ́ pàápàá adájọ́ so ẹni ẹ̀bùn tá a bá fún adájọ́ àbẹ̀tẹ́lẹ̀ ni àbẹ̀tẹ́lẹ̀ ni kódà kìí ṣe nǹkan ẹ̀bùn lásán ìṣe ìwùwàsí ń gbà mí Sayyidina Umar nígbà tó mú lọ tán lọ ṣe ìdájọ́ láti ọ̀dọ̀ um, Ibn Samit Ubada Ibn Samit nípa ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n fẹ́ rà láti fi kún masjid eh, masjid nabawi tí al-abbas tó lóun ọ̀talẹ̀ pé dandan láàfin tó bá talẹ̀ wá káwẹ́ tí ó ṣe ìdájọ́ láàrin wa nígbàtí ó dé tí ẹ̀hún tóun tí ubadat ibn summit ó fún ní àpọ́nlé pé amirul mu'minin ni ó pé kó jókòó níbi ìjókòó tó ga tó dáa ó fi abbas yìí àyè tí ò tó ti Sayyidina Umar ní àwọn ò ní ṣe ò ní ṣe déédéé láàrin wa so àfi ká lọ sọ́dọ̀ ẹlòmíì so ẹ̀yàn wo ọwọ́ bíi ìjókòó lásán ó ti fi hàn pé kò ní ṣe déédéé ká tó wá pé èèyàn mú ẹ̀bùn lọ báyàn so gbogbo ẹnikẹ́ni tí èèyàn bá ní favour lọ́dọ̀ ẹ̀ so gbẹ favour téèyàn ní ìdẹ àwọn ẹlòmíì náà ní wọ́n ní ìdẹ so àbẹ̀tẹ́lẹ̀ ló máa jẹ́ Allahu náà àwọn almajiri àwọn almajiri Allahu musta'an àkọ́kọ́ ni pé àṣìṣe ni fún òbí àṣìṣe náà ni fún àfà òbí tó kó ọmọ lọ jọ fún àfà àti àfà tó gba àwọn ọmọ tí ò lè tọ́ torí pé n tí wọ́n lọ ṣe náà ni kó ka ẹ̀kọ́ Qur'an so kò sí aburú àwọn ìjọ Islam ní ìbẹ̀rẹ̀ ẹ̀ ní jẹ́ olùmọ̀ àfi tẹ́ ẹ bá rìnrìn àjò torí pé ìrìn àjò wà nù ohun tá a fi ń pèyàn ní olùmọ̀ díìsù àti wọn máa ń sọ̀rọ̀ nípa àfa kan sàhábì kan tábìí kan ẹ gbọ́ pé ó ké lọ́dọ̀ ẹ lágbájá ó ké lọ́dọ̀ lágbájá òun kì í ṣèlú rẹ̀ nìkan o ó lọ síbòmíì bẹ́ẹ̀ ni ó ní ó ní jẹ́ tó nímọ̀ kó jókòó ń lu rẹ̀ nìkan àbí tó bá tún lọ sí ọ̀dọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ lílọ tí wọ́n ń lọ yún ṣé àwọn ń lọ ṣe bára ni àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ mú ọmọ kúrò lábẹ́ ìyá ẹ̀ àyàfìgbà tó bá gbọ́n tó bá ti di báálẹ̀ kò sí hákì kan tẹ́ fi lè mú ọmọ kódà kọ́ pé bàbá sí ìyá ni ó nígbà tó yẹ pé bàbá ò lẹ́tọ̀ọ́ láti mú ọmọ kúrò lábẹ́ màmá ẹ̀ bẹ́ẹ̀ táwọn ọmọ tí wọ́n mú jáde wá lónìí tán ń ṣe bára yìí àwọn ọmọ kéékèèké ni wọn àti wọn àti ìkẹ́kọ̀ọ́ tán kódà ìyẹ̀kọ́ ọ̀rọ̀ gan wọn àti ìkọ́ tán so kí ni hujja tá a fi lè mú wọn kúrò lábẹ́ òbí wọn àkọ́kọ́ nìyẹn wọn gbọ́dọ̀ tí ì kúrò lábẹ́ òbí wọn so nígbà tí wọ́n bá máa jáde lọ láti lọ wámọ̀ wọ́n ti lè ṣiṣẹ́ pẹ̀lú agbára wọn so gbogbo àwọn àfáà tí wọ́n lọ sílùú láti lọ láti lọ wámọ̀ wọ́n ń ṣiṣẹ́ ni wọ́n máa bẹ̀bẹ̀ wọ́n máa tọrọ so òbí tó fọmọ ẹ̀ lẹ̀ láti lọ ṣèyàn àṣìṣe ló ṣe kì í ṣe tó dáa jù àáfàá tó sì gbọmọ tọmọ yìí pé ọmọ yìí òun ò ní lè tọ́jú rẹ̀ òun náà gbígbà náà àṣìṣe lòun náà ṣe ṣùgbọ́n tá a bá wọ́n ti wá ṣe báyìí wọ́n ti ṣe so àwọn sì ní káàkiri inú gbogbo àdúgbò ṣé ẹ̀ṣẹ̀ ní ká ràn wọ́n lọ kì í ṣẹ̀ṣẹ̀ àtọ̀ tó pé àwọn ọmọ yẹn ní ìdìrànlọ́wọ́ àwọn ọmọ náà wọ́n ní ìdìrànlọ́wọ́ so kì í ṣe ẹ̀ṣẹ̀ ní ká ràn wọ́n lọ tá a bá ràn wọ́n lọ kì í ṣe pé bóyá alékún àbí a ṣe ìrànlọ́wọ́ lórí tí wọ́n ń ṣe ni torí pé tẹ́ẹ̀ bá lè ràn wọ́n lọ́wọ́ àwọn ọmọ yẹn nǹkan míì ni wọ́n lọ ṣe tó jẹ́ pé kò sí ní kí ṣe tó dáa so ta bá rí ẹni tó yẹ pé àwọn ọmọ yẹn wà ládùúgbò rẹ̀ for example tó wá wo bíi méjì pé ọ̀dà oúnjẹ àárọ̀ alẹ́ ọ̀sán mọ̀ wá gbà tẹ́ bá ti ń ṣe ń jẹ kẹ́kẹ́ bu tiẹ̀ sí tó bá ti wá almajidi ah ẹ lọ gbé fún almajidi kó sáà burú nù ẹ̀ kò sí tó burú nù ẹ̀ torí pé ọmọ yẹn ohun tí ó tí ó ṣe mọ́ tí ó ń jẹyun tó máa ṣe mọ́ láti lọ ṣe Ọlọ́run nìkan ló mọ̀ torí pé tó bá yẹ pé láti máa lọ láti máa lọ ni tọ̀ but n tó ṣẹlẹ̀ ni pé òun gan tẹ́ wá fún ló ń jẹun òun nìkan ni ó jẹ òun nìkan kọ́ ni ó jẹ torí ká àwọn tẹ́lẹ̀ ẹ̀ pọ̀ yóò tún gbé lọ fáfá ya subhanallah okay ah ẹ ṣe tí wọ́n yóò wọ́n yóò èèyàn ní wọ́n so kò sábúrú láti ràn wọ́n lọ́wọ́ àwọn khawarij afọ̀nẹ́mọ̀ harvard àwọn khawarij àkọ́kọ́ ni pé nígbà tán bá tán jáde tán ni àwọn sífà wọn ló bẹ̀rẹ̀ sí hàn àwọn tó hàn jù níbi sífà wọn náà ni pé àkọ́kọ́ náà àwọn náà máa ń farun gẹ́gẹ́ bí ó ń tọ̀hún ṣe ṣe àwọn náà gbogbo àwọn nǹkan tí wọ́n sọ nípa súnà làwọn náà máa ń ṣe bet àkọ́kọ́ ni pé nípa ọ̀rọ̀ alukur'an zahir òun ni wọ́n máa ń tú zahir alukur'an wọ́n máa ń tú nígbà míì tá a bá ní zahir alukur'an la máa tú á sí àwọn èèyàn tó pọ̀ á sì wọn lọ́nà bákan náà ni pé súnà nabi sallallahu alayhi wa sallam wọn gan wọn kì í lò àwọn tó wọn máa ń lò kò ju orin lọ wọn máa ń rorin dáadáa torí pé <laughs> wọ́n máa ń mú orin ni bẹ́ẹ̀ ni ṣòkòtò wọn náà gẹ́gẹ́ bí àwọn tẹ̀blígì ni and then um, Quran kíkà wọ́n máa ń ka Quran ni zuku falan nazidakum ni wọ́n máa ń kà so gbogbo orú àwọn characteristic tó wà lára ni pé gbogbo tó bá pa àwọn àti mùsùlùmí pọ̀ ó máa mú ní líle líle ni ó lè gbẹ̀mí mùsùlùmí láìsẹ̀ láì ní rọrùn ṣùgbọ́n òun àti ẹni tí kìí ṣe mùsùlùmí kò sí tó kan pẹ̀lú ẹ̀ pẹ̀pẹ̀ kò sí tó kan pẹ̀lú ẹ̀ náà àwọn náà ni àwọn náà ni gáàlì bí àwọn náà ni so gbogbo àwọn mùsùlùmí náà ti ṣe kàfàrà wọn torí láti bẹ̀rẹ̀ ọjọ́ táwọn tọ̀hún ya wọ́n ní Sayyidina Ali kèfèrí ni Muawiya kèfèrí ni so gbogbo ẹnikẹ́ni tó bá tó ń tẹ̀lé wọn pa àwọn méjèèjì náà ti di kèfèrí mùsùlùmí mélòó ló wá kù àwọn nìkan ló kù torí pé ẹni tó bá jẹ́ wà láàrin ara wọn eléyẹn tó bá ṣe zìnà ìdájọ́ rẹ̀ kọ́ ni ìdájọ́ mùsùlùmí yòókù tó bá jalè ìdájọ́ rẹ̀ kọ́ ni ìdájọ́ mùsùlùmí yòókù so ẹni mùsùlùmí tó bá se, ẹ̀ṣẹ̀ kódà bọ́jẹ́ pé sàgíra ni kàbíra lọ́dọ̀ ni lọ́dọ̀ tiwọn kèfèrí sì ni ṣùgbọ́n ẹni tí kì í tó bá wà lára wọn irú tí mùsùlùmí ṣe tí wọ́n fi ṣe kàfàrà rẹ̀ tára wọn bá ṣe déédéé ni kò sáburú nù ẹ̀ so ọ̀rọ̀ wọn wà very very uh, kìíní torí pé ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n ń jagun kìíní lónìí àwọn tó pọ̀ nù wọn nù wọn lọ́wọ́ Allahu musta'an. afwan. Ah, ìbéèrè lórí bí ìjọ ní mọ́ gbogbo jẹ wá gbogbo ẹ̀ pátá àwọn nǹkan mí wà tó yẹ pé that is clear ló wà akọ́mọ́ntra láti fi ojú mi ìwò ni bẹ́ẹ̀ kìí ṣe tó tó àtọ́lẹ̀ àbẹ̀tẹ́lẹ̀ náà ni àbẹ̀tẹ́lẹ̀ nítorí pé tí nǹkan bá dé bá wa o kò lè ṣe ní sọ́ọ́kí fún wa kí là wá sọ́ọ́kí fún èyí ṣe táwọn wá justice Ipe ṣe déédé láàrin àwa kò sí nǹkan kan tó kàn wá anything tó bá ṣẹlẹ̀ déédéé ni o ṣe justice ni o ṣe so gbogbo bọ̀tá bá mú ẹ̀bùn lọ fún irú àwọn èèyàn báyẹn àbẹ̀tẹ́lẹ̀ ni àbẹ̀tẹ́lẹ̀ ni kíjọ kan kó mówó lọ fún ẹni tí ń sisi òfin àbẹ̀tẹ́lẹ̀ ni Allahu alam náà. àkọ́kọ́ ni pé ṣe rí àwọn ọ̀ràn èèyàn irun ààwẹ̀ zaka hajj yíyọ lílọ gbogbo èyí tó bá jẹ́ ọ̀ràn èèyàn lórí èèyàn lójú ayé ẹ̀ tí ò ṣe ẹnìkan ò lè bá ṣe gbogbo Nàìjíríà yóò lè bá ṣe torí pé fardu ain ọ̀ràn èèyàn lórí rẹ̀ ni kì í sókò ẹlòmí ò lè ṣe fún un so gbogbo àwọn iṣẹ́ báyẹn àwọn iṣẹ́ táyì báyẹn ń ṣe ni ṣùgbọ́n for example nínú eh, àwọn ọmọ àwọn ọmọ lóòkù wọn á wò pé bàbá àwọn ó ti lówó kì í yọ zaka ìgbà wo náà fẹ́ bóun náà ti fẹ́ mọ àsìkò tí ó yọ zaka dà ọmọ ẹni ìgbà wo náà bóun náà ṣe fẹ́ mọ̀ pé time tí bàbá ò yọ zaka dà ni yóò ṣòro láti mọ̀ pàápàá jùlọ ni pé wallahu a'lam òun náà ó wà nú àwọn fardu àyíní tẹ́nìkan ibá yẹn yọ lẹ́yìn ìgbà tí èèyàn bá kú tán ṣùgbọ́n kó tó di pé apíngú a lè wò pé láti fi lẹ́ẹ̀sì wàhálà bàbá káwá yọnú àwọn dúkìá yẹn ọlọ́run lè ṣe kó pé àwọn ọmọ náà ní lọ́wọ́ kìí ṣe dúkìá yẹn gan ni wọ́n ń wò kò sáburú láti jẹ́ pé owó yẹn wọ́n á fi ṣe sádàkà fún àwọn èèyàn torí zakati bàbá ìyọ kí ọlọ́run bá kó lẹ́ẹ̀sì wàhálà bàbá àti ẹsẹ̀ rẹ̀ kò sáburú torí pé ṣe rí ládá àti ẹsẹ̀ wọn kì í ṣe nǹkan kan náà torí pé ládá máa ń pọ̀ ju ẹsẹ̀ lọ so ọ̀pọ̀ ọgbà tí ládá bá pọ̀ yóò borí ẹsẹ̀ so tí àwọn ọmọ lóòkù tán bá wo pé àwọn lè fi owó yẹn káwọn lè fi ṣe sádàkà ní ọ̀nà tó tọ́ o kì í ṣe pé à ń jẹ màálù o kì í ṣe pé à ń pa màálù àwọn èèyàn ń jẹ o torí pé gbogbo ẹ̀yìn ẹ̀sẹ̀ náà ni wọ́n tún máa padà já bá bàbà tó kú so wọ́n lè fi owó yẹn ṣe sádàkà torí kí ọlọ́run bá kí ó lẹ́sì ṣùgbọ́n zaka nígbàtí bá ti ń tó bẹ́ẹ̀ náà ni èèyàn yọ torí pé tó wáyé pé lásìkò Islam ni n tá à ń wí ká máa wí torí pé tó wáyé pé lásìkò tá a bá lọ ọba pé bàbá fún wa lówó zàká tí ọba fún wa á jalógun ni so náà ní ìsìn ẹni tí ò sí ọ zàká fún ọgbọ̀n ọdún ẹ mọ̀ pé eléyìí ti bọ́ lọ́njà tọ́jọ́ tó ti pẹ́ tí ó sì jẹ́ pé ẹnìkankan mú un so eléwo ló tún fẹ́ bá yọ zàká gbogbo ọdún yìí kò sí yọ wallahu alam naam akramakumullah bẹ́ẹ̀ ni lópin ìgbà tí bàbá bá ti kú báyìí gbàrà tá a sì ti ṣe gbogbo àwọn ẹ̀tọ́ tí ó yẹ bàbá so owó yẹn ní ìsìn ó ti di àwa ti àwa tí a máa jogún ẹ̀ so owó gbogbo àti wọn bá ti fún kálukú ní ẹ̀tọ́ ti tiẹ̀ ó ti di tiẹ̀ nìyẹn so tówó ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò lò títí ọdún kan bá fi pé zakati gorí títí ẹ̀ náà nìyẹn torí pé owó náà ti di tiẹ̀ kì í ṣe ti bàbá mọ́ náà tí ó bá yọ ẹ̀ṣẹ̀ wà lórí rẹ̀ bàbá náà lè bàbá bàbá náà lè ní commission torí pé òun lọ lánàá mọ́mọ́ yọ zakalẹ̀ ẹ̀yìn náà allah mustaan náà aleykum salaam. Amen. sojú èèyàn lọ gbà yín ẹ̀ẹ̀dá yẹn rí torí pé kò èèyàn lè dájọ́ lórí tó sóòkùn kí ni tẹ́ ẹ sojú ẹnìkan láti lọ gbà mss ok no. No. gbogbo ẹwọ mss ni gbogbo ẹ̀ ti mss ni torí pé ẹni ẹ lọ bá láì jẹ́ pé ẹ lọ bá pẹ̀lú mss ṣé bó ti mọ̀ yín tẹ́lẹ̀ àbí ẹ sì ti ń kí tẹ́lẹ̀ èyí ṣe tí ò fún yín ní owó òun àgbà tẹ́ gbé ẹkùn mss lọ bá so ẹkùn mss ló fi jẹ́ kó fún yín ní owó náà gbogbo ẹ̀ pátá ti mss ni kò lè jẹ́ ti yín pẹ̀pẹ̀ pàápàá jùlọ àwọn irú iṣẹ́ báyẹn voluntarily work ni èèyàn ò lè wá ẹ̀san lórí ẹ̀ at voluntarily work ni torí pé àwọn kan ní ọ̀dọ̀ wa lọ́hùn wọ́n kójọ nínú ládùúgbò láti máa dáwó so owó yẹn wọ́n máa fi kalẹ̀ so nígbàtí ó bá tó bí ọdún àbọ́sù mẹ́fà ó ń kálukọ̀ wà gbàtí ẹ̀ láàjẹ́ pé ó jẹ́ èlé wà lórí ẹ̀ wọ́n tún wá rò pé ok náà nígbà tí owó ìbá wà ẹni tí wọ́n máa ń jókòó lóòjọ́ weekend láti máa gba owó lọ́wọ́ àwọn èèyàn bó láti wá máa sanwó fún so náà ní ìsìn tá a máa ṣe ni pé gbogbo ẹni ó san bíi thirty thousand naira nígbà tí ó bá gbà á yàrá one naira torí àti fún ni a à eléyìn ò lè wáyé pẹ́ẹ̀pẹ́ owó tó jẹun kì í sowó ẹ̀tọ́ torí pé iṣẹ́ yẹn ṣe ń ṣiṣẹ́ àbí ọmọ ṣiṣẹ́ ni ń bọ̀ ṣe iṣẹ́ yìí ó ṣe mọ́lé ni kò ṣe mọ́lé ó ń ṣiṣẹ́ rẹ̀ lóṣù tó jẹ́ pé bóyá àwọn tí wọ́n ń bó òun wá gan fún rẹ̀ òun gan tí ń gba owó yẹn ní ọjọ́ Saturday Sunday òun gan tó lówó jù wọ́n lọ gbogbo orí irú iṣẹ́ community báyẹn iṣẹ́ voluntarily ni iṣẹ́ tá a máa fún yẹn lówó ìbáyọ̀ jẹ́ pé ní ìsìn owó tó ń kó jọ yẹn wọ́n ní kan máa fi ṣòwò ẹni tá a bá sé mọ́lé tí ń fowó ń ṣòwò ó di dandan kí ká máa fún lówó bet just láti máa kówó jọ torí àsìkò kan tá a ní bíbí two hours lọ́jọ́ kan tí ń jókòó torí àti gba owó lọ́wọ́ àwọn èèyàn yóò wá di pé torí ẹ̀ láàfin wa máa gba owó èlé èyí ti jẹ́ owó nǹkan ààyè kò ní ìdíkà sanwó fún un tí ò bá lè ṣe ẹni ọba ní ààyè kọ́ wá kọ́ láti wá ṣe náà tó wà lẹ́kìsì àjọ ojoojúmọ́ nù oṣooṣù àjọ jókòó òun kálukú kò tiẹ̀ lẹ̀ òun náà ń dájọ àbí ọ̀dà iṣẹ́ kí lòun ń ṣe. ìdínú tó so iṣẹ́ yìí náà ni ó wá jọ pé a fún ní. Okay yóò tún gba commission again rárá <laughs> torí owó commission yẹn ti fún kí ni fi sabilillah iṣẹ́ kí ló ṣe ń bẹ̀rẹ̀ akramakumullah ń bọ̀ wá ẹ dákun ẹ jẹ́ kí afwan ń bọ̀ wá naam ok tọ́ ẹni tí ó jẹ́ coordinator hmm. tẹ́lẹ̀ bá mú wá olókùn fìtì owó fún ẹni tí àjọba kàn ẹni sì máa ń yọ commission lórí àjọ lẹ́sìn bíi fifty thousand lè yọ one five sọ ẹni tó bá kú sọ́nà tí ò dáwò tiẹ̀ pé mo ò ní sọ fún ẹni tàjọ kàn pé owó lè pé o so táwọn yẹn dání àwọn náà kọ̀m̀plìtì rẹ̀ tí ó kọ̀ fún ẹni. bọ́ bá kọ̀m̀plìtì ẹ̀ nígbà tí ọba tó ń tọ̀ ohun tó kọ̀m̀plìtì fún tí ọba gbàjọ ṣe bó ni ọgbà àbí nígbàtí afa yìí ò lè dájọ́ tán mo complete ẹ̀ lásìkò tó wọ́n ọba gbàjọ́ sẹ́bẹ̀ mi tí mo dá ní ọdún nígbà kọ́míṣẹ̀yìn fún kíni a ṣe adákiní ilẹ̀ torí àti rárá lọ ni community ni àbí friends àbí nǹkan kan báyẹn kìí ṣe tí a mọ̀ fún ẹnìkan lówó lórí ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ wípé àwa la wá gbèrò pé tọ̀ ẹnìkan kan ò lè máa jókòó máa gbàjọ dúró máa gba kínní a máa kó fún ọ ìwọ lọ́wọ́ a máa jókòó ní àsìkò báyìí ṣùgbọ́n jíjókòó tó ń jókòó owó òjókòó á san fún ọ kí wá ṣe pé commission ni wọ́n máa yọ lórí àjọ àwọn èèyàn in téèyàn bá dá ẹ jẹ́ kó gbàjọ ẹ̀ sọ yọ wà ní ọ̀nà míì tá a fi máa gba owó yẹn jọ láti fi kún lówó ìjókòó rẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá dá nǹkan iye tó bá dá ẹ̀jẹ̀ kọ́ gbà lẹ́yìn ìgbà tó bá wá gbà ń ẹ wá da ẹ ṣe lọ́ràn èèyàn fún gbogbo ẹni ó bá gbàjọ o ẹ fún lágbájá ní one thousand naira torí owó òjókòó tí ń jókòó so ní ọ àṣẹṣe wàá yọ owó táwa fún pé owó òjókòó rẹ ni ṣùgbọ́n pé owó tí a dá ìwà ti yọ́ ọ́lẹ̀ kó tó di pé mo fún ọ kò lè jẹ́ bẹ́ẹ̀ so eléyẹn èlé ló máa jẹ́ so mo láti gbowó mi complete tí mo dá ìgbà yẹn ni wọ́n á yọ owó tí àjọ sàdéhùn pé ìwọ tó ń jókòó a máa fún ọ lówó ní ìwà fún ọ wallahu alam àsìkò fáwọn torí pé aago mẹ́jọ ti kọjá báyìí now ṣe rí ìrànlọ́wọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ó pọ́lìsì torí ìgbà míì ẹni àrànlọ́wọ́ tí kìí bá ti ṣe pé ìrànlọ́wọ́ tí ó fún lágbára láti pa Islam láti pa Islam ní ara so a lè ń gbà yẹn bet ìrànlọ́wọ́ tá a ṣe fún léè tí ò ní pa Islam lára kò sáburú nù ẹ̀ so tá a bá wà nù wàhálà àbí àwọn ọmọ ẹ̀ ò àbí nǹkan kan báyẹn kò sáburú láti ran ẹni tí kìí ṣe mùsùlùmí lọ́wọ́ bet irú kódà gan ká bá a wáṣẹ́ kò sáburú nù ẹ̀ a lè bá ẹni tí kìí ṣe mùsùlùmí wáṣẹ́ ṣùgbọ́n ẹni tí a bá a wáṣẹ́ tán tó yẹ pé iṣẹ́ tó bá rí nǹkan ni ó fún lágbára láti pa Islam lára àà kó lọ wáṣẹ́ rẹ̀ fún rẹ̀ ta'awanu ala albirri wa taqwa wa la ta'awanu ala alithmi wal udwan so gbogbo ẹnikẹ́ni tí a bá ràn lọ́wọ́ tí ó di pé yóò padà wá pa Islam lára àlè ìrànlọ́ ṣùgbọ́n tí ìṣòro dé bá tààrí físíkẹ́lì àwọn ọmọ ẹni ọ̀gbádùn òun gangan ni ọ̀gbádùn àbí in tó jọba yẹn kò sáburú láti ìrànlọ́ láti rí Allahu alam náà ti sọ̀rọ̀ yẹn tó bá pé baba látọjọ́ ayé ẹ̀ ó ń yọ zaka rẹ̀ táwọn ọmọ náà sì rí i pé ní tí baba ń ṣe ni àwọn ni wọ́n kàn wọn ò ṣe kò sí ń tọkàn baba mọ́ múlùkù owó àti ilé ó ti bọ́ sọ́wọ́ àwọn ọmọ tí wọ́n jogún kò sí ń tọkàn baba mọ́ báyìí gbogbo tí wọ́n bá ṣe lẹ́yìn baba àwọn ni ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn wọn torí pé baba ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ mọ́ yọ zaka ṣùgbọ́n tí wọ́n bá ti rẹ́kọ̀ọ́ mọ́ yọ zaka láti ọwọ́ bàbá so bàbá náà wọ́n máa ní commission nù ẹ̀ so torí pé gbogbo àwọn tí a bá fi sáyé gbogbo àwọn ọmọ tá a bá fi sáyé pé kásìbù wa ni ẹni pé ohun tá a ṣe níṣẹ́ ni so gbogbo táwọn náà bá ń ṣe àwa náà wọ́n máa ní commission ìdí inú tá a nàbí sàlọ́m sí wọ́n pé ọmọ tí ó fi ilẹ̀ asọ́ọ̀lẹ̀ ẹni ire tí ó máa ṣàdúà fún tí ó máa ṣàdúà fún so now nísìnyí mo fi ọmọ kan lẹ̀ ẹyọ kan ṣùgbọ́n ní ire ni tí ń ṣàdúà fún mi ṣé ẹ rí àdúà títí ẹ̀ nìkan kí gbogbo ilé ayé pátá wọ́n máa ṣàdúà fún mi títí ẹ̀ nìkan ló lágbára jù lọ́dọ̀ ọlọ́run torí pé iṣẹ́ mi ni èmi mo bí èmi mo tọ́ in tí mo fi lé lọ́wọ́ ní ìṣe so déédéé ẹni tó gbẹ́kànga táwọn èèyàn mú mi rẹ̀ bẹ́ẹ̀ náà ni mo jẹ́ torí pé iṣẹ́ tí bàbá ṣe tó fi kúnnù so gbogbo tí ń bá wá ń ṣe ní rere bàbá ó máa gba ládánú ẹ̀ so ṣùgbọ́n in tí bàbá fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ ni pé kò fi irú àwọn ìwà báyẹn kò fi sọ́wọ́ àwọn ọmọ so gbogbo táwọn ọmọ bá ṣe lẹ́yìn rẹ̀ àwọn lọ́kàn kò sí ń tọ́kàn bàbá wallahu alam Assalamu alaikum warahmatullahi